محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله الثاني عن جرير بن عبد الله رضي الله عنه قال بايعت رسول الله صلى الله عليه وآله وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم متفق عليه والثالث عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه متفق عليه لذي أقول النصيحة حديث جرير بن عبد الله البجلي رضي الله عنه النبي صلى الله عليه وسلم جرير الصيفي ó ń ṣe mùbáyà fún Ànábì sallallahu alaihi wa sallam ó ń ṣe àfihàn àtìlẹ́yìn òun sí Ànábì sallallahu alaihi wa sallam lórí pé wọ́n máa gbé sọ̀láàtì dúró wọ́n sì máa yọ zakat wọ́n sì máa ṣe nàṣíhà fún gbogbo mùsùlùmí bẹ́ẹ̀ àti ẹ̀nu lórí pé ń gbọ́ ń gbà wọn máa tó sọláàtì ìgbà tó ti pé gbogbo aná láti mọ̀ pé as-salatu imaduddin as-salatu òun náà ni òpómúlérò fẹ̀sìn gbogbo ẹni tí ìwà ti ṣe sọláàtì kò lè jẹ́ mùsùlùmí kò bá lukoro jù bẹ́ẹ̀ lọ. العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر májẹ̀mú tí ń bẹ láàrin àwa àtàwọn náà ní sọ̀rẹ́ ẹnikẹ́ni tó bá ti pàtì ó ti di kèfèrí torí àwọn lẹ́nu àwọn sọ̀hábà kòkò lórí pé fífi nǹkan kan sílẹ̀ nínú arkanul islam yàtọ̀ sí aṣahadẹ́tẹ́yì ó sọ ní di kèfèrí bí bẹ́ẹ̀ni wọ́n ti kò lórí pé gbogbo ẹni tó bá ti fi sọ láti ilẹ̀ ńkọ́ kò ti ya kèfèrí torí rẹ̀ fi sọ láti wá ṣeré a gbọ́dọ̀ fi sáwádà. èèyàn gbọ́dọ̀ mójútó lẹ́yìn aṣáájú wa Umar radiyallahu anhu ló ṣe ní as-salat as-salat fa innahu man dayya'aha fa huwa ha siwaha ẹ mójútó sọláàtì yìí o ẹ mójútó yìí torí ẹnikẹ́ni ó bá ti fi gbogbo nǹkan míì tó yàtọ̀ sí nínú ẹ̀sìn Islam yóò fi ráre jù bẹ́ẹ̀ lọ. ìdí abájọ oníkẹ́ márùn lójúmọ́ ní ká máa ṣe bí ẹ bá ti fi ìjọsìn ẹ̀ márùn lójúmọ́ ráre títẹ̀ ẹ̀kan lọ́dún lọ́wọ́ á ní fi ráre àbí tẹ̀ ẹ̀kan nù gbèsè ayé. ìzẹ̀kẹ́ tún ṣe àfihàn tí anabi sallallahu alayhi wa sallam lórí àti máa yọ zakat zakat ìwọ̀n abówó péréte ni nínú owó tabua eléyìí tó lọ ní ká yọ ó lè bá àjẹ àfọmọ fún ìtọpọ ọ̀ràn yẹn ní zakat nàbà túláàsì ni kìí sin nàbà fẹ́ ẹni wọ́n bá kọ̀ láti yọ zakat lábẹ́ òfin ọlọ́run á fi túláàsì gbà lọ́wọ́ ẹ̀ á fi túláàsì yọ nínú dúkìá rẹ̀ kò sáàyè fún ẹ láti máa wò pé iyọ̀ zakati gan ebo fẹ́ fi sàánú ni ìwọ́jẹ̀bi baba aláàánú túláàsì lọ́gbọ́dọ̀ yọ zakati. ìgbà tí ànábì Muhammad sallallahu tó rán Mu'adh ibn Jabal Yemen lọ sílẹ̀ ẹnam al-Yemen ó láwọn tó lọ bá àwọn kan nínú tí ó jẹ́ pé àkókò tó pè wọ́n lọ sídìí rẹ̀ onáà ni kí wọ́n jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti sìn lódodo yàtọ̀ sí Allah ó sì tún pé anabi sallallahu tó bá gba ilé yìí gbọ́ ìgbà náà ni kò tó sọ fún ọ kó lọ ṣe sọ láti ṣiṣẹ́ lọ́rùn yẹn lórí wọn. tó bá tún wá sí yọ tó bá tún ṣiṣẹ́ sọ náà fi yí wọn lẹ́yìn rẹ̀ kọ́ lọ́wọ́ bá ṣe zakati yíyọ lọ́rùn yẹn lórí wọn. zakati yìí o tó kọ́dún mi àwọn fẹ̀tọ̀rọ̀ dùn àìlẹ̀ fúkọ̀rọ̀ ìhìn. ọ̀dọ̀ àwọn olówó inú wa ni wọ́n ti máa gbà á láti dá padà sọ́dọ̀ àwọn mẹ̀kúnnù nàbà túláàsì ní zakat gbàtí ànábà Muhammad sallallahu alaihi wasallam tó kú àwọn kan nínú àwọn alárúbáwá wọn láwọn ń sìn bẹ lórí Islam o àmọ́ àwọn oníyọ zakat gbàtó ti pé ara àwọn táwọn tiẹ̀ ṣe rí dàánù Islam sọ́lá àwọn òṣè islam àwọn gbàtà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àìsílà jòkó. àwọn kan sọ kórè islam làwọn àbọ̀tà àwọn oníyọ zakati. eléyìí bí ìyapa láàrin àwọn sàhábà báwo láti pa wọn nígbà tá gbà àkọ́kọ́ lọ nìkan la gbọ́dọ̀ wọ́n sì gbà pa nàbì Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àìsílà ìrántí ọlọ́ọ̀ni wọ́n sì sọ̀rọ̀ kí ni a fẹ́ pa wọ́n sí nítorí pé wọ́n yọ zakati. ni Abubakar ni ilà ọkọ̀ àtìlẹ́yìn أما تدرون أن الصلاة أن الزكاة شقيقة الصلاة وفي الله برا gbogbo ẹni tó bá fẹ́ ya zakati àti sọláàtì máa jà lógun téèyàn ọmọ pé zakati ọmọ ẹ̀yà sọláàtì ìyá kan náà bàbá kan náà lógun ọ̀ tẹ̀lé ìfihàn wa pé zakati nọ́mbà túláàsì ni òkè sí nọ́mbà fẹ́ kọ́dà gan-an. aburú bẹ lórí àwọn tó ti wọ zakat tuntun ẹ aburu aburú ńlá eré ti ara wọn lágbára ẹ wọ́n jẹ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù nǹkan wọn bá ní nínú àwọn owó zakat tọkọ láti yọ ti tó bá yẹ gold or silver lówó tó bá ní bí náírà ń gold or silver náà tó wá kọ̀ láti yọ zakati rẹ̀ ọlọ́wọ́ bó máa gbéra náà wọ́n máa fi mọ́ ọ lá nínú náà jahanda owó kó bá mi ahun bá tèmi ó kìtọ́ oní nǹkan ọ̀sìn bí ràkúnmí bí àgùtàn bí ewúrẹ́ tó ní akọ láti yọ zakati mbẹ tí zakati tó wá àtàwọn màálù ọlọ́wọ́n bó yí àwọ̀ àwọn ẹranko yẹn padà ń jọ́gbọ́n dà òfìyàmá ilẹ̀ ṣojàáìn akọ́rọ́ yóò sọ wọ́n oró yẹn pọ̀ lára rẹ̀ lébi pé yọ parí lọ́nà ọba ọmọ fi jẹ wọ́n yà nínú náà jahannam wọ́n máa fi á kó lè kí ní tí wọ́n fi àjò olúwa rẹ̀ èdè wọn máa àwọn ẹ̀kọ́ dùn náà ẹ̀kọ́ dùn mọ́ àná sọ́dọ̀ nọ́mbà túláàsì ní zakati o èsè nọ́mbà fẹ́ ṣùgbọ́n fẹ́ni tí zakati bá ti wọnú owó ẹ̀ tó bá gbé náírà nkóbo ní ní àtọ̀kọ́ ní one million one hundred and twelve thousand naira ó kéré jù lónìí ló fi yọ zakati. So one million one hundred and twelve thousand divided by forty. Gbogbo ẹbí twenty something thousand yìí náà. Ṣé wàá lé mẹ́? Ṣé ẹ máa wá ní hundred million òun náà divided by forty? Ṣé túmọ̀ sí pé èlò ní hundred million yọ? forty million yọ yọ one million another forty yóò tó yẹ one million ó ti kù twenty million ìyanu twenty million five hundred thousand two point five million nínú hundred million àbá ẹsẹ wàá pọ̀ ni kó kúkú pọ̀ wọ́n á sọ fún ní project hundred million ló máa jẹ chip òun sì fẹ́ kó dínkù ó sì rẹ̀ ayọ̀ two point five million bọ́ọ̀ fẹ́ bọ̀ torí ẹ̀ sahabi jarir ibn abdullahi al-bajali ó ní nínú nǹkan tí mo gbà bá nàbí pé màá ṣe nìyẹn ẹlẹ́ẹ̀kẹta wan nushi li kulli mùsùlùmí pé màá máa ṣe nasiha fún gbogbo mùsùlùmí iṣẹ́ ńlá lélẹ́yìí gbogbo mùsùlùmí tá a bá rí pé ń ṣe ń tí ọ̀dà á ṣe nasiha fún tá a bá rí pé ń ṣe ń tí ọ̀dà tá a bá gbẹnu lọ́ta lọ́ta ní ọ̀kàn wa àti nàṣíà fún agbọ́dọ̀ rí pa ṣe nàṣíà fún torí pẹ̀lú nàṣíà yẹn àwa ti bọ́kùn wàhálà kó lọ́rùn wa olówó kù sí lọ́wọ́ ṣé má bọ́ sọ kí ló dé tó ọgbọ́ tó gbà kí ló dé tó ọgbọ́ tó fi ṣe wà o. ọlọ́ni فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين ẹ̀yin tá a rán ìránṣẹ́ wa á mo sì tún búra kó bí àwọn aránṣẹ́ náà léèrè ìbéèrè kálukú kan yàtọ̀ síra wọn ìbéèrè tí wọ́n bí ẹni tí wọ́n rán sí wọ́n jíṣẹ́ fún yín àbí wọ́n jíṣẹ́ fún ìbéèrè tí wọ́n bí aránṣẹ́ sọ jíṣẹ́ àbí wọ́n jíṣẹ́. ok ńgbà wọn á kí ló dé fi wa o kí ló dé kún sí tí sọ so a ti pé ara adúpẹ́ fọlọ. àìgbọ́ òsì àìmá ti bùsè agbọ́mọgbà ló kù tí ó rùjọ. ẹlòmíì lè máa sọ pé òun gbọ́rọ̀ yìí rí òun ṣe kinní kan rí òun ṣe rìn síbi tó ti gbọ́ bàbá máa tán jẹ ní àtẹrù ọlọ́run kan bá wọn sọ̀rọ̀ tó mọ́ọ́lì àdádálẹ̀ ni kò sínú lànà kátàkátà bàbá kan á à tó rìn síbi tí wọ́n ti ń sọ wọ́n wàá bọ̀ ọ́nu ilé rẹ̀. àìmọye tó ń sọ tó ń ké tantan yẹn ṣe ń wu ìbáwọn èèyàn dánilẹ́kọ̀ọ́ ni wọ́n ń sọ nínú rédíò ni wọ́n tún ń sọ nínú tẹlifíṣàn làwọn èèyàn tún ń gbé ká pé kò sínú lànà ìrégbè ìranu wọ́n wá lọ́ọ̀ gbọ́ rí ajẹ́kódò rẹ̀ pọ̀ torí àìgbọ́ kò túmọ̀ sí kò sí torí agbọ́dọ̀ ṣe nàṣíhà fún gbogbo mùsùlùmí kíkó ráwọn kan ní ìtìjáń kóra wọn jọ wọn ń fi ẹnfẹlọpù ránṣẹ́ pé àwọn fẹẹ ṣe mọlúdì táwọn wọn sọ pé lá a'udhu billahi bídà àdádálẹ o ti ṣe nàṣíhà fún torí tó bá dákẹ́ o ṣe nàṣíhà fún o ti jàǹbá mùsùlùmí ibi ti rí inú pé. èèyàn dáadáa ní wà ní àbóńjàmbá kó kálukú gbéra rẹ̀ lórí òṣùwọ̀n ní lónìí lásán àìmọye iṣẹ́ tó rí táwọn èèyàn ń ṣe tí ọ̀bẹ sí tó sì sọ̀rọ̀ tó sì mọ̀ pé kíní sí tó sì dákẹ́tọ̀ kọjá ó ti wọn nù òfin nítorí pé ó lóun nàbì ṣé ń ṣe nǹkan tó takùtà lọ́n tó takùtà Ànábì sallallahu alaihi wasallam ẹ̀ gbọ́dọ̀ dákẹ́ láìsọ̀ kéyìn ni kẹ́ ìbàjẹ́ fún kéyìn ti n'ike ni kẹ́ mú ṣe ń tẹ́ wípé kò ṣe. orí eléyìí pàtàkì púpọ̀ kájẹ́ ni tí ọmọ fi fún gbogbo mùsùlùmí. jẹ́jẹ́ òfin lọ́mí ń dá sí abojúkun lẹ́bi etí. sọ tiẹ̀ tiẹ̀ gbogbo ní ọkàn ní dá sí bíi ti pípòpò lọ sẹ́sìn ọlọ́nkọ ọ̀rọ̀ kọ̀ọ̀kan mi ò ṣẹlẹ̀ nítorí pé ọlọ́run bá ń fẹ́ káwọn kan wà nínú wa táwọn máa pòpò lọ sí díẹ̀ sìn rẹ̀ èyí ò sínú àyọnusọ kò sínú àránjúwò kò sínú pé. òun kojú bọ̀rọ̀ ọlọ́rọ̀ kí ni ọ̀kan ọkàn kápẹ́ àwọn èèyàn lọ síbi ẹ̀sìn dáadáa kápọ̀ bàjẹ́ fún ọkàn. sọlọ ọ̀rọ̀ sí mi ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi ọ. sọ wà mẹ́gbàá tó lọ́wọ́ bá ṣe sírò fún mi kò necessary. ìmọ̀ dandan ni kò gbọ́rọ̀ dandan ni kò ṣe ń àmẹsẹ ha fún gbogbo mùsùlùmí ẹmẹjẹ ayọ ń jàǹbá o àmọ́ kéèké tẹnìkan ti ọdá ẹ wàá dákẹ́ ẹmọ ti ọdá ẹ tún dákẹ́ torí kíni à ẹ bá lọ tóru bàbá ń èèyàn tẹ ẹ bá ru bàbá èèyàn tẹ tó bá ti wá pé òun ló ń fojú di tó ń kókò tó máa ti pèsè ọjà gbé máa ọmọ kọ́ ìṣe bá ní. òkè àwọn bàbá náà kì í ṣe pípọ̀ ọjà gbé máa wọn. ahọ́n tó lẹ̀ fi bá wọn sọ̀rọ̀ dé ó yé wọn pé ní táwọn ń ọ̀dà bẹ́ẹ̀ tó bá ti ṣe báwọn ti ṣe ń yọ. wà nọ́sọ́ lè kó lè mùsùlùmí ṣíṣe nọ́síhà fún gbogbo mùsùlùmí. ilé ìpàtàkì jàmáà wọ́n pàjù náà àwọn ẹni tó lọ́wọ́ bá sànù tó fi sáyè ìjà síwájú fáwọn ẹrú ọlọ́ gẹ́gẹ́ bí àwọn lèmáàmù lèmáàmù gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ olùmọ̀ láti gbàdégbà ẹ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ ẹ máa pàkíyèsí wọn ẹ máa kọ̀bàjẹ́ fún wọn tiyín ni kẹ́ ẹ wí kìí ṣe tiyín ni kẹ́ ẹ mú wọn ṣe ń tẹ̀ wí tẹ́yìn bá ti wí ti yín òtútù tòmọ́tẹ́ bá kúnu tẹ́yìn ọ̀sọ́ tẹ́lómi náà sọ ètò dájú òní pé ẹ̀sìn oníyí àwọn èèyàn ńgbẹ́tẹ́ nìkan bá wá ṣe àbábá sọ wọ́n wá ti múra láti máa pè lóko tí èsè tiẹ̀ wọ́n á máa fún lóríkì tí ọ̀jọ́ tiẹ̀. látijọ́ tá a ti wà ń bì so kí ó tó lágbájá ni àwọn ọ̀sọ́ púpọ̀ dá tiẹ̀ ṣe wá fẹ́ jẹ́ tòlídìnnú tí fi máa ń sọ àwọn ọmọ kan dá láti yàtọ̀ sí pé ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin náà lè máa mú ẹ̀yin náà gbogbo ẹ̀yin ò ní sòótọ́ bá wá ní tẹ́ǹsì yóò dá torí agbọ́dọ̀ máa ṣe nasiha fúnra tá a máa ń fẹ́ káwùjọ wọn lọ wájú ń a lọ́wọ́ wọ́n sọ lẹ́nu àmọ́ nígbà tó bá yá tẹ́ ẹ̀ bá ti kú kọ́dà bẹ́ẹ̀ bá ti kú àwọn ẹrú ọlọ́run gbogbo rẹ̀ yìí o torí gbogbo nù rẹ̀ wo oore tí àìdákẹ́ padà wá torí de léyìí a sì dúpẹ́ fọlọ́ àwùjọ ń yí padà sí dáadáa ọkàn lè mọ ìyá bẹ́ẹ̀ lérò ẹrú ọlọ́nkan látàrí ṣíṣe nàṣíhà fún gbogbo mùsùlùmí ọgbọ́n tó nàṣíhà nípa zina bó ti ṣe jẹ́ haram àti bó ti ṣe jẹ́ pé ẹnikẹ́ni. tó bá fi lè lọ bóbìnrin lò láì kò sí igi láàrin wọn zina lélẹ́yìí o àti pípapọ̀ agan tóyún bá ti fi lè wọ́ bẹ̀ òfin ṣẹ̀ríyà kò gbà pé kó ń so igi láàrin wọn ṣáájú kóbìnrin yẹn tó bímọ. sẹ́wọ̀n kẹ́yìn làṣíhà tẹ́ mẹ̀sẹ̀ bá kàn méjì. irú ọmọ pé lágbájá pàtó ọrọ tí mò ń sọ yìí bá wí àbí ọmọ mọ̀ pé lágbájá pàtó ọ̀rọ̀ bá wí wọ́n kàn sọ̀rọ̀ tiẹ̀ ni kálukó mú tiẹ̀ mbẹ́ ọ̀nà pẹ́ ọ̀nà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ń pa ẹ̀tọ́ bá ta bá ń tún <laughs> ó ní subhanallah kódà àwọn ti dájọ́ sọ́jọ́ ìyàwó ọjọ́ déètì ló ń wò wájú ṣùgbọ́n láàrin ìgbà tí àwọn yọjú táwọn lọ dáná kó tó di kété táwọn ń wò wájú pé àbẹ́ nǹkan ti ṣe nǹkan yá obìnrin ti lóyún fún òun lédè kúkúrú àwọn òbí lẹ́sẹ̀. ó lè ṣe àṣìbà òun náà bàbá ẹjẹ àtọkùnbù àrùn ti dára wa ọ̀nà àbáyọ <laughs> ẹ sì sọ pé igi òsè so ọ̀tọ́ ká so onímọ̀ ọba tó ń bímọ bóòlù ó ti àṣìbà yìí déètì ló ń ti wọ́n wájú oyún sì ṣẹ̀ṣẹ̀ pósù méjì tọ́ bí ká pé déètì ku oṣù méjì oyún ṣẹ̀ṣẹ̀ pósù méjì two plus two equals two four nine minus four ẹ bá ní zero rẹ five ẹ ṣe zero sumaru ńgbà ọba tó bímọ la ilaha illallah bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀daràn tilẹ̀ yìí méjèèjì ọ̀daràn gidi ilẹ̀ yìí méjèèjì ọ̀sọ̀rọ̀ èdè kankan ó dìbò ọba tó bímọ. tọ́ tẹ́lu ọlọ́run tó bá pa òfin ọlọ́run yẹn mọ́. àtúnṣe kékeré kọ́ ni láwùjọ wa nítorí pé ohun àtẹlómi àtẹlómi àtẹlómi tó bá mọ̀ sí láyé ń bí kọ́ wọn tún afọ zina mọ́ ọmọ wa sọ̀rọ̀ àforíjì dọ́jọ́ kú torí zina bẹ́ẹ̀ nú àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé ọlọ́run ti sọ ìyá ó túmọ̀ sí pé ẹ lè rọ́nà lọ bẹ́ẹ̀ fírìlì níjọ́ pé nàìjíríà ẹ kọ̀kọ́ máa bẹ lábẹ́ bọ́lọ̀mbà sì fẹ́ tó bá fẹ́ foríjì yín pé kẹ́ lọ direct kò sẹ́ni tó bi léèrè bá sì fẹ́ láti fìyà tẹ́ ẹ̀ jẹ́ láyé ń yín kẹ́ tó wà àlùjáná kò ẹ̀rì rẹ̀ a dáadọ́ otu ti pọ̀ jù gidigidi láwùjọ wa aburú ọmọ aburú ọmọ nítorí kẹ́ni tí ọba ti mọ̀ pé tó ń bá ṣe bàjẹ́ gbogbo ẹni tó lọ́n bá ní kó rí kò ní dákẹ́ ìbàjẹ́ òdì ìbàjẹ́ òdì kù àwọn ìgbà yẹn kókó bá ṣe ò ní sọ̀rọ̀ kálukó gba agunlá agúntẹ̀tẹ̀ kọ̀nà mi kọ́bọ̀ ọ̀kẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ ìbàjẹ́ pọ̀ ìbàjẹ́ pọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe rí mi ìbàjẹ́ pọ̀ gidigidi láwọn àwùjọ wa yìí nítorí pé àwọn èèyàn jìnnà sẹ́sì àwọn ẹni a ní kí wọ́n jẹ́ ẹni àwòkọ́sì táwọn ọmọ sọ pé yìí da èyí ọ̀dà àwọn gan ti dá mùsùà torí àwọn kan òkúkú mẹ́sì nítorí kálukú náà ní í ṣe láwàní nìkan lọ́kàdí ẹ̀ yàtọ̀ òwò gbé láwàní orí ẹ̀yin ò ní láàánú lórí ló fi jẹ́ kí láàánú ṣe lómìnira yàtọ̀ sóṣù torí pé ìwọ ní ìsìn ẹ̀sìn ọlọ́ǹgá ọ̀ má dípò pọ́ sàlàyé rẹ̀ fáwọn èèyàn wàhálà dígí mùsíbà torí máa ṣe kálukú láti inú agboolé wa torí pé kọ̀ọ̀kan bá ó sí pé àdúgbò ti tádùgbò bá ti dà ńkọ́ gbogbo ti dà. torí ẹ ẹ má jẹ́ akúnu ẹjẹ́ a máa ṣe an-nasiha an-nasiha bẹ́ẹ̀ bá lọ́jà ẹ lọ́jà pẹ̀lú nasiha bẹ́ẹ̀ bá wà mọ́sálásí ẹ wà mọ́sálásí pẹ̀lú an-nasiha bẹ́ẹ̀ máa rìn lọ́nà ẹ wà lọ́nà bíi an-nasiha tẹ̀lé pàtàkì púpọ̀ wan nushu li kulli muslim torí nínú wọ́n mùsùlùmí ní lórí rẹ̀ òun náà ní kò ṣe nọ̀síhà fún yàtọ̀ sí káfíìrì nọ̀síhà kí lọ́ọ́ fẹ́ máa ṣe fún káfíìrì wàá pè sẹ́sàn kó di mùsùlùmí ni bí káfíìrì ní sí i báyìí tó ṣe é pé wọ́n fọwọ́ sí jẹun káfíìrì ń jẹran ẹlẹ́dẹ̀ káfíìrì ń tún wá mú sílé ẹni ẹja bá kí ni sọ̀rọ̀ járe ẹlẹ́dẹ̀ àtọ́tí tó mú pé ṣe ń dọ́dà ọ̀ gbádùn tiẹ̀ náà ṣé ìtọ́jú kọ́ kọ́kọ́ sọ fún un àríkọ́ gba islam nígbà tó bá gba islam sẹ́wọ̀n pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ mutí mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ ẹlẹ́dẹ̀ àwọn àgọ́ pé ẹ ká sinà sí àfẹ́lẹ́ yìí náà ẹ Mr Timothy kò yẹ kó ọmọ jẹ ẹlẹ́dẹ̀ ẹ Mr Thompson kò yẹ kó ọmọ mutí kí ni ọba tún mu kí ni ọba jù. islam islam islam. bí kẹ́rin mùsùlùmí ni ní ń gbẹ́bọ̀ lọ sóríta. So ó sì tún máa ń fi ṣòkòtò gèdè sí bàràbàrà di rẹ̀ ìdí máa ń hàn síta lẹ́yìn ó tún gbẹ́bọ̀ lọ sọ èwo lẹ́yìn kọ́kọ́ sọ fún ṣé máa wọ ṣòkòtò rẹ kó mú di rẹ dáadáa ni àbí yé gbẹ́bọ̀ èwo lẹ́yìn kọ́kọ́ wú yé gbẹ́bọ̀ ni orúkọ ọmọ wọ náà rọ kó rò pé yé aha torí pé ẹgbọ́ tó ń gbé o ti yọ kó nu ìsìlá torí wọ́n ń pè é ní fiqhul awlawiyat ìgbà tó bá fẹ́ pè yàn tó fẹ́ ṣe nà sí àfihàn ó wò ewu ló kọ́kọ́ gbọ́dọ̀ síwájú kómi ò tó tẹ̀lé ẹni tí ìmọ̀ ẹ̀ka àfìrí ọwọ́ afẹ́jọ́ ọkọ rẹ̀ sùn ó ní ẹ̀dá pẹ̀ bá ní ẹ ń pàkíyèsí ọkọ mi kí lọ́kọ rẹ̀ ń ṣe gbogbo ó dábàá sí ọtí wọn máa mu ọ̀hún á ní kí wọ́n pè wá sẹ́ńsọ̀ pé máa mu ti máa kí ni ọ̀bá tún máa mu omi káfíìrì lọ sí kórókó yé wa a sọ pé kí ló ṣe tẹ̀ gba islam bàbá alágbájá ìyàwó yìí lọ́wọ́ afẹ́jọ́ yín sùn ó níwà yín ọ̀dà ó láwọn pàlàpàlà ń bẹ nù wáyé nígbà tí wọ́n á gbé gbogbo ẹ̀ sórí òṣùwọ̀n mo rí pé n tó lè yanjú gbogbo ẹ̀ náà ní alìsílám ìyàwó mi lọ́wọ́ afẹ́jọ́ sùn pẹ̀lú tó bẹ́ẹ̀ ni islam nítorí kò sí bó ti gba islam tí ó tún máa mutí. káàbìrì ó ní baba yẹn lápò ẹ̀ràn mi lọ kí ló ń sọ ó láyé ní dùn ayé ń bo ní gbé kí lè ó ní àwọn ojú kí ni wọ́n ṣe fún ọ tí wọ́n fi dé ọ sá dàrú ma lọ́wọ́ ah, òun pé ọ̀rọ̀ tó sọ ti ẹ kó yé ah, wọ́n bá wa ká lè bá a wa. ẹ torí òun máa rí kólójú àlá ẹ àwọn kìíní kankan òkè òhòrò kétùnì ó ní tó ń bá kówó jọ láyé ojú òun ní wá lóríwà tó ń bá rí kó nánàkúnà ó rò ló ń bá sọ̀rọ̀ sẹ́wọ̀n kí ló ń dá máa wá hmm, dá sí wa àti <laughs> so nígbà tó wá wí bẹ́ẹ̀ ní bá mi nà pé àlà wa ni tó rí nǹkan yọ kán wà tó bá ti lè ṣe báyìí gbogbo nǹkan ojú tàn kí ni aslim teslam gba islam kó lè bá a là á kí làwọn wí kí ni bàbá yìí sọ solution ọ̀rọ̀ rẹ̀ ojú báyìí ọ̀rọ̀ àdìsí kí alẹ́ fẹ́ sọ fún pé kọ́mọ́ bá máa lálàkálà ẹ̀ kọ́mọ́ bá máa ṣèkéde kọ́mọ́ bá máa fún lámàlà jẹ lójú oorun ẹ̀ kọ́mọ́ bá jẹ pé bọ́bá ti rú ọ̀nà ẹ̀sán àná ọgbà Islam gbogbo ń dá níta lè fi tí ọ láǹfààní ó dìgbà tó bá tó gba ìsìlámù ó túmọ̀ sí pé nàṣíhà nàṣíhà nàṣíhà orí tí ó bí ọ̀pọ̀ gan ọ̀pọ̀ gan aburú tí ó sì kálẹ̀ ọ̀pọ̀ gan fi kọ́ra á gbà sọnù o wọ́n bá a ló kọjá o gbogbo bí tó bá ti o bàbá <laughs> ẹja ẹja tá tẹ́lẹ̀ náà bó kúkú sì ranù ọ́ sọ lẹ́nu àbí ẹ̀kọ́ ni kúkú sí dáadáa àbí yorùbá kọ́ ni kò sí tó ń ṣe tó ní sọ lẹ́nu wọ́n sá ti máa ṣe dáadáa ń tẹ̀. torí ẹ̀ anasiha ọ pàtàkì ṣíṣe nasiha kò túmọ̀ sí èbú o kò túmọ̀ sí kọ́ máa tẹ̀lé rí ìyá fáwọn èèyàn o ló níyà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀rí ńgbà tó lọ́wọ́ ra anabi wa Musa àti anabi wa Harun aleyhi masalatu wa salam sí ọ̀tá ńlá ọ̀tá ọlọ́run ọ̀tá ọlọ́run ọ̀tá anabi Musa ọ̀tá anabi Harun Fir'aun tọ́jú olórí ibú àgbàǹgbà náà tí wọ́n ara Musa àti Harun aleyhi masalam sẹ́jẹ́ ni ọlọ́run àgbà nígbà wọn kí ló sọ fún ọ. فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى تبا دوري تجب تجولو لبو ọ̀rọ̀ tó lẹ̀ ní kẹ́ ẹ bá sọ ọ́ ẹ má o ẹ ha má o ẹ má pakuru o ọ̀rọ̀ tó lẹ̀ bóyá tó bá gbọ́ yóò jẹ́ rántí ọlọ́ bóyá tó bá gbọ́rọ̀ tó lẹ̀ yẹn jẹ́ bẹ̀rù ọlọ́ ẹ wo bí ọlọ́run ọba wa ọba lẹ́kọ̀ọ́ bó ti ṣe ń kọ́ ẹni tí ó pè yẹn lẹ́kọ̀ọ́ because àwa tá à ń pè yẹn ti pé jíṣẹ́ tí wọ́n ní kọ́ jẹ́ fún wa. sọ̀rọ̀ anábì fún wa kì í ṣe pé ọwọ́ àlòsò tì wọ́n lọ́rùn pé àfi bí wọ́n bá tó sí toro ti tó nínú ìlànà ọlọ́run pé wọ́n gbọ́ kó ó ti tó pé wọ́n sọ kó nǹkan mìíràn lé àwọn àtọ́lọ́ọ̀nù torí máa sọ pé àtijọ́ la ti ń bá sọ̀rọ̀ tẹ́ gbọ́rọ̀ ọ̀hún hàn síwájú kò sí lọ́wọ́ ẹ̀ kò sí lọ́wọ́ tiẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí pé ọ̀pọ̀ àìmọye ọ̀rọ̀ lẹ́yìn ọ̀sọ̀ tẹ́ẹ̀tì gbàgbé pé ẹ sọ táwọn ẹni tẹ́ ń bá sọ tí wọn ò ní kà fún ìgbà tẹ́ ń sọ ṣùgbọ́n tó ṣe pé lẹ́yìn ọ̀rẹ́ yìí inú wọn tún máa tún gbọ́ kí gbogbo wọn sì yíwà padà bọ́ọ̀lù ń ṣe máa ṣiṣẹ́ rẹ̀ nù àmọ́ sìkò tó ń sọ yìí ẹni tí ń yímú yímú ẹni tí ń yọ̀tì yọ̀tì. ṣùgbọ́n tẹ́ máa láwọn tó tún gbọ́ lẹ́bàá sì ti kálukú fi ń ṣe wà o. àìmọye ọ̀rọ̀ tí wọ́n sọ tó yẹ pé ẹni tí wọ́n dojú rẹ̀ kọ́ gángangangan kò fi sórí rẹ̀ ẹlòmíì tó ń gbọ́ níbòmíì lọ́tara rẹ̀ sórí rẹ̀ ó kẹ́ ẹ má sọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ̀yìn kọ́ ni kẹ́ ẹ péré ọ̀rọ̀ tẹ́ ń sọ lójú yín ṣùgbọ́n tí yín ni kẹ́ ẹ rí pẹ́ sọ. torí pé ọ̀rọ̀ yín tẹ́ sọ kò síbẹ̀ ṣe lè máa sọ tó tó lè jẹ́ sábàbí kẹ́nìkan mọ̀nà ẹ gbọ́dọ̀ dì mú bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni fi ní mọ̀nà ṣùgbọ́n èyí fẹ́ tara àlàyé tẹ̀ ń sẹ́wọ̀n èyí náà fẹ́ tara rẹ̀ sórí rẹ̀ yìí. dábàá kí á ọmọọrọ sọ ni èèyàn ò lè gbọ kéèyàn kún àìmọ̀ iye ń tọmọọrọ sọ jù bẹ́ẹ̀ lọ. ẹ̀rọ anabi wa sallallahu alaihi wasallam tánàbí bá ń bá yẹn sọ̀rọ̀ kò sí tó lè kò sí lè yálé la pàtó ọ̀rọ̀ wọn lànà ẹ̀ iye káfíìrì tánàbí dojú Islam kó lè bá a nínú wọn ni Abu Talib tọ́lọ́mù fi sọ pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ìwọ ò lè dá fọ̀nà mẹ́ni tó bá wù o Ọlọ́run ló máa ń fọ̀nà mẹ́ni tó bá wụ tiwa ni káwọ̀ sọ torí ọjọ́ wọ wa ẹ̀yin kọ́ lè torí o. ṣùgbọ́n tó bá kú dẹ̀dẹ̀ tó kù ọmọ lè ti sí oríire tí wọ́n wà lìjánà ọ̀pọ̀ àìmọye lọ́wọ́ tó ti pèsè oríire lónìí ó kọjọ kú rẹ̀ dé ní ọba máa ṣiṣẹ́ ọmọ aná ní ọba sì wọ̀nà kó má fa o torí ẹ̀ ló ṣe jẹ́ pé pẹ̀lẹ́ là ń pa pẹ̀lẹ́ ẹni tó bá ti fẹ́ pèpè sí mọ́tàjọ́ láwọn lórúkọ yà yóò bá tó lórí ibú bálẹ̀ yìí láti jọ yóò bá tó ọwọ́ ọlọ́ọ̀lọ́ wa laysa laka min al-amri shay aw yatuba alayhim aw yu'adhibahum fa innahum zalimun bẹ́ẹ̀ lọ́lọ́run sọ fún anabi sallallahu alayhi wa ọ̀rọ̀ wọn ò sí lọ́wọ́ rẹ o kí ni àtúbọ̀ tán kálukọ́ jẹ kò sí lọ́wọ́ rẹ bọ́ bá wọ ọlọ́run kó fi jẹ wọn. tó bá wu ọlọ́run ó forí jì alábòsí ni wọ́n síbẹ̀síbẹ̀ ìwọ kọ́lọ́ wọn lórí ẹ máa sọ fún anabi bẹ́ẹ̀ bóò la fúrúntù tá a nkankan nítorí ajẹ́ pé wọlé lẹ́nu ń gbọ́rọ̀ tó máa sẹnu jàǹràjàǹrà tó kó gbogbo ará àdúgbò dáná gbogbo ará dáná wọ́n sọ̀rọ̀ tí a sọ̀rọ̀ pé kí ni ọmọ náà lélẹ̀ yẹn ah, kó kú ni ọmọ lọ jahannam ah, ah, iná bàbá rẹ̀ àbí tọ́lọ́. ẹ̀mọ̀ pé ẹnìkan ti bẹ́ẹ̀ wájú tó ń búra forí jẹ lágbájá náà ti ń búra lémi ọba lórí pé ní forí jẹ lágbájá mo ti forí jẹ òun mo sì bá torí délé ká sọ ẹnu wa o inna alayka illa al-balagh wa alayna al-hisab tẹ̀yìn tẹ̀ ń pèpè tí ní kẹ́ jíṣẹ́ ẹ̀yin kọ́ lẹ́sẹ̀ sòrò ọlọ́run ọba ni ó ṣe sòrò torí ìwà ń wára kọ̀yẹ̀ ẹ̀yẹn tí máa ń pè ẹ̀sẹ̀ sí ọlọ́run kọ̀yẹ̀ ẹ̀yẹn tí máa ń pè ẹ̀sẹ̀ sí ọlọ́run ṣébi torí káàyàn yóò lè bá a sóríire làá ṣe ń pèpè ok bóòlù tí wàá gbọ́dọ̀ jẹ pẹnu tí wàá náà ní oṣù máa jáde kó olórí ibu ni olórí ibu báwo ẹ mẹjọta nàbí Musa tó pe Fìràwùnà lólórí ibu ó ti wàá hàn sí mi wípé wọn Fìràwùnà lọmọtòkú rọ olórí ibu náà aa ah! iná ti jó dórí kókó ní ìgbà tí a gé ẹran títí tó kéegun tọ́bi ò rí bi lọ́mọ ànábì Musa tó yanu bẹ́ẹ̀ wọn náà lọ ní ká mú àmì wá àmì kíní àmì kejì àmì kẹta àmì kẹrin àmì karùn ẹ̀kẹfà ẹ̀keje ẹ̀kẹjọ ẹ̀kẹsàn ó sì gbàgbọ́ ó sì sí kan nínú àwọn àmì kọ̀ọ̀kan torí ẹ̀kẹsàn yìí tó náà wọn bá gbẹlú wọn táwọn arọ́nà àbáyọ bọ́mọ lọ́wọ́ láì jẹ́ pé padà sọ́dọ̀ Musa pé báwa polówó ààrẹ kọ́ báwa mú kó. wọn má sì ti mú kó tà mú kó ọjà tí o tún sáàmì mi ni. àmì mi ò tún dé wọn ò tún ní mọ̀nà tán lè gbà yọ wọn ò tún ní kó tún máa lọ́wọ́ ọlọ́run gbogbo ẹ̀ náà kó náà ṣe ọwọ́ ahọ́n sí mi báyìí kó lórí búni wọn àwọn ẹ̀ yìí. tẹ̀sán wọn kọ́ àwọn anábì wọ́n ti ń sọ pẹ̀lú sọ̀rọ̀ kúrò náà lọ́lọ́ ní kọ́ bá sọ̀rọ̀ pẹ̀lẹ́ sọ̀rọ̀ tó fi wá dórí báyìí nìsín ọ̀rọ̀ ti parí nù. ìgbà tí anabi musa náà ti sọ bẹ́ẹ̀ aleyhi salam anabi musa ò dúró kò dúró tí wọ́n lọ forí tó lọ fi dálé agbọ́n tó tún wá gbé pakọ́ rẹ̀ kalẹ̀ láì síbi lámbẹ́ kò fẹ́ wo tó máa ṣẹlẹ̀ bó o làtàrí ìlú ti di kókó ìgbà tí anabi musa alayhi salam sọ bẹ́ẹ̀ tán tẹsẹ̀ márùn ni ó túlẹ̀ lọ sá ọlọ́run bá ti pa aláṣẹ wáyà nìsín gbogbo àwọn ẹni tó gba tiẹ̀ kó wọn. tẹ̀lé ìtumọ̀ sí pé àmọ̀ ṣe nasiha lórúkọ nasiha nasiha wa fadiha wa òṣùwọ̀n kan náà ní fàáyìlà nasiha fàáyìlà fadiha fàáyìlà nasiha wọn ni ká ṣe o yẹn ti fadiha nasiha kó o ṣe títí fún yàn kó o sọ àṣìṣe tí ń ṣe fún kó lè bá a pàtì kì í ti fadiha fadiha o náà ni kó o tú fún kó o tú àṣírí rẹ̀ fara yìí. bóyá o ṣe lè ṣe nasiha o ní pàtẹ rẹ̀ sáà rìn jà ògbẹ́nikẹ́ni tẹ bá fẹ́ ṣèṣì fífún ó ń sa ìdá ń sa ṣiṣẹ́ báyìí tí ò bá ti jẹ́ kọ́rọ̀ jẹ́nẹ̀rà láì dáàkọ ẹgbẹ́ máa sọ pé lágbájá ni tàmẹ̀dù là ń bá wí kinní kan á ìtúnà sírí èèyàn ni tó bá kí nàá sí alẹ́ fẹ́ ṣe ẹ lọ́ọ́ bá ni àbí kẹ́ ẹ̀ ti sọ̀rọ̀ pé àwọn èèyàn kan àwọn èèyàn kan ń ṣe báyìí báyìí kọ́ da fún pàtì sẹ́yìn fún àwọn èèyàn kan kò sọ́mọ tí wọ́n bí láyé ìtọ́ ẹ pé ó kọ́ tí wọ́n fún ni àwọn èèyàn kan. tani ọ̀tá làwọn èèyàn kan ọ̀bá wí nu wa gbogbo wa ló wí lànà bìbí máa ń sọ pé máa bá a lo àkùnwámínì kí ló sa àwọn èèyàn kan tó ń ṣe báyìí báyìí báyìí báyìí ànábì mọ àwọn ó sì mọ ilé wọn mọ àwọn bàbá wọn àtàwọn ìyá wọn kódà kan sòsẹ́ ma pé ńgbà wọn bá wí bá wọn gbogbo ẹni tí ọ̀rọ̀ bá ta bá tó mọ̀ pé òun hurú wa bẹ́ẹ̀ ẹni ó rò pé wọ́n ń bọ̀ wí yóò rọ̀ wọ́n lọ́rùn láti ṣàtúnṣe láì jẹ́ wípé wọ́n ní ìkùnsínú kankan yàtọ̀ sí kò sọ pé bàbá alágbájá là ń bá wí. ẹ bá jẹ́ mọ́ṣáláṣí lẹ ti sọ gbogbo èèyàn máa wọ̀ pé sọ́sì wa lónìí àbí ọ̀wà lónìí àbí ẹ̀kọ́ ni gbogbo ẹni tó dun yín bá jọ ṣe mẹ́rin pẹ̀lú rẹ̀ tó bá ní ó náà máa wò pé ìwọ náà ń wò mí àbí ìwọ náà máa wò pé ṣé ìwọ ni wọ́n bá wí àbí <laughs> ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ àbí ọ̀bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ bàbá tó wá sọ̀hún bàbá bàbá ọ̀daràn lánà ó tún mi fọlójú aráyé àbí bẹ́ẹ̀ kọ́ ni màá fi hàn áríjà ìwọ náà ti gbà tiẹ̀ ìbàjẹ́ ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni tó bá ti ẹ̀jẹ̀ pé pé kéèyàn mọ̀ wípé ìwọ náà lọ sí àṣìṣe tí mo fẹ́ pàkíyèsí rẹ̀ ẹ lọ bá ẹ̀yìn kan nǹkan kò sí bí èèyàn ṣe lè burú tó kò sí bó ṣe lè lágídí tó kò sí bí èèyàn ṣe jẹ́ pé kò fẹ́ràn òdodo tó tó bá lọ bá ẹ̀yìn kan nǹkan ẹ kọ́kọ́ sọ yìnyínní ìwà burú rẹ̀ dómi yọ ọ̀rọ̀ fún mi bẹ́tẹ̀bẹ́tẹ̀ ẹ á ah, lẹ́sìn wá bá mi báyìí. mò ń fi yẹ yín pé pẹ̀lú òkú ọlọ àyípadà ọba nǹkan tòró ti mọ̀ yín pé ọfẹ́ tún ṣe ni èsì pé ọfẹ́ tàbùkù òun ọba tó síwájú tó ṣe gbàǹjo gbàǹjo tó aago tí gbogbo èèyàn wá péjọ ọbẹ̀ lọ́wọ́ pé nàṣíà ló ń ṣe o ti dá tó ṣéjọ́ máa ti rú ẹ̀ sí wọ ọkà fún nàṣíà torí ẹ̀ ló ti jẹ́ pé alimami shafi'i rahimahullah oní tó bá lọ dárọ̀ mi lẹ̀ níwájú àwọn èèyàn tó ń sọ àlébù mi tó ń bú mi tó ń sọ kínní má bínú pé ní gbọ́rọ̀ sí ọ lẹ́nu o nítorí kìí ṣe nà sí ìhànà òǹpẹ̀lẹ̀ yẹn kọ́ bí ìhànà àmọ́ tó bá kọ́ wá bá mi ọsàn tí mo ṣe fún mi à wá bá mi pé pẹ̀lú gbogbo àpọ́nlé àti àyẹ́sí ní ìfìgbà gbogbo àkíyèsí tó ń pè ṣẹ̀dá kíyèsára nǹkan tí wọ́n fẹ́ kó fi lọ má fi lọ ọmọlàkejì rẹ̀ má fi lọ ọmọlàkejì rẹ̀ ṣe léyìí jẹba o hadisi tó tẹ̀lé léyìí ẹgbẹ́ hadisi o Anas ibn Malik radiyallahu anhu qala nabi sallallahu alayhi wa sallam wa la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. ẹnìkan nu yóò ní gbọ́ náà wá gbọ́ ọ ní ìgbàgbọ́ tó pé kéde pé kò ní gbọ́ náà ń gbọ́ rárá míyàn ọba ṣe nǹkan tó ń bẹnu àdéhìí tó bá ṣe iṣẹ́ ìgbàgbọ́ òdodo yọ gbàgbọ́ ṣùgbọ́n a pé ìgbàgbọ́ rẹ̀ ò pé kódà bí àwọn sanabi sallallahu alayhi wa sallam sọ pé la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min waladihi wa walidihi wan nasi ajma'in. eléyìí wọn túmọ̀ rẹ̀ pé ẹnìkan nu yóò ní gbàgbọ́ rárá. àmì eléyìí la yu'minu ahadukum ẹnìkan nu yóò ní jẹ́ni tó gbàgbọ́ ní ìgbàgbọ́ tó pé. àmọ́ sí i tí ó ti sọ nípa kánífẹ́ òun ìtumọ̀ rẹ̀ ni pé òní gbàgbọ́ rárá ṣáájú kó tó di pé ọ fẹ́ràn ju ọmọ rẹ lọ ṣáájú kó tó di pé ọ fẹ́ràn ju bàbá rẹ lọ ṣáájú kó tó di pé ọ fẹ́ràn ju gbogbo èèyàn lápapọ̀ lọ. ìyẹn ẹnikẹ́ni tí ò bá fẹ́ràn anábì sallallahu alaihi wasallam ju gbogbo nǹkan lọ kò ní má ní. ṣùgbọ́n níbí wọ́n ní la yu'minu ahadukum. حتى يحب لأخيه ما يحب لنفسه níbẹ̀ yẹn nafiyul ìmánì bil kulliyya gbogbo imani ni wọ́n lé dànù bẹ́ẹ̀ o àyàfi kó fẹ́ràn ànábì ju gbogbo nǹkan ebi nafiyul kamal ni wọ́n lé pípé dànù so nǹkan ò pé kò sí kò sí àmọ́ èyí tó ní ẹnìkan nu yóò ní jẹ́ni tó gbàgbọ́ nígbàgbọ́ tó pé títí tí ó fi máa fẹ́ fọ́mọlà kejì rẹ̀ irú ti ń fẹ́ forí ara rẹ̀ alimami Bukhari àti Muslim ló gbé jáde kìí ṣe nípa nǹkan lé ayé lásán o pé wọ́n fẹ́ lówó olùgbàtọ̀ bá tún fẹ́ owó fọ́mọlà rẹ̀ bọ́ọ̀ bá fowó fọ́mọlà rẹ̀ wọ́n fẹ́ fúnra rẹ̀

kò ní kankan ọ̀rọ̀ pé imáni káfíìrì ò pé nítorí káfíìrì ní imáni tẹ́lẹ̀ náà ni káfíìrì káfíìrì túmọ̀ àwọn aṣọ pé imáni rẹ ò ní pé ṣáájú kó tó di pọ̀ nfẹ́ fún mọ̀làkejì rẹ irú tó nfẹ́ fún rí ara rẹ kọ̀ ọ̀ma lórí ń máa fẹ́ fún rẹ ní láyé lásán láyé ń bí àwọn olùmọ́ni kí ló dé. àdìsí yóò sọ kí là ń fẹ́ forí ara wa gan kí á ara yẹn ni àbí dáadáa dada ní dáadáa ni gbogbo yẹn ti mà kò sẹ́ni tí ń ara rẹ̀ kò sẹ́ni tí ń fẹ́ forí ara rẹ̀ dáadáa ìyẹn ni pé ìhò ní jẹ́ni tó gbàgbọ́ nígbàgbọ́ tó pé kó tó ń fẹ́ kejì rẹ̀ irú dáadáa tí náà ń ara rẹ̀ ṣùgbọ́n dáadáa yẹn sábà máa jẹ́ kí má wo wọ́n pé irú dáadáa táwọn fẹ́ fúnra wa láyé àmọ́ fẹ́ fáwọn ọmọ ìyá wa náà mùsùlùmí kò sẹ́nìkan nínú wa tó wù wọn lọ sọ́jà kó wọn fọwọ́ lẹ́rán kó wọn má rí nǹkan kan tà táwọn ìpalẹ̀ mọ́ kò sẹ́ni tó wù bẹ́ẹ̀ ajẹ́ pé tí wọ́n ní yẹ olóògùn máa àwọn mú sọ̀tìrà wọn lọ máa wọ́n nǹkan kí nǹkan sí tiwọn mẹni tí ọ̀rọ̀ àjà bá dé wọ́n kàn máa fún ṣọ́ọ̀pù wọn bígbà tí gbẹmgbẹm ń bẹ̀ ń ni bígbà tí gbẹ̀ ń rún bẹ̀ ni àjẹpẹ́ àìgbọ́ bá gbọ́ ní bá gbọ́ gbọ́ lódodo kí ni ló ń etí àwọn wọn ta ìwọ bá tó ṣe tiwọn yóò ṣe náà ọgbọ́dọ̀ jẹ́ni irú dáadáa tí wọ́n fẹ́ fúnra ara rẹ̀ fọ́mọlá kejì rẹ̀ àti ẹgbẹ́ tá a bá ti rí lè yẹn ṣe ìbínú ara ẹni ò ní sí láàrin wa mọ̀ kéèta ò ní sí bọ́ọ̀bọ́ pamọ́ bọ́ ògùn lẹ́sẹ̀ kò ní sí kò sì ní sí lóge ojú rí ọ̀rẹ́ òde kù ẹ̀rí ti rí ẹ̀rí yẹn gíní kò ní sí má. nítorí pé kí ni nǹkan náà gan-an rí sẹ́nìkan lè dí fún ọ náà wọ́n ní kó o fẹ́ fọ́mọlàkejì rẹ irú tó ń fẹ́ forí ara rẹ títí wọ́n bá tí wọ́n fẹ́ fọ́mọlàkejì rẹ irú tó ń fẹ́ forí ara rẹ ọwọ́ túmọ̀ sí kò ti dá fọ́mọlàkejì rẹ nù kò túmọ̀ sí àdékù Islam fẹ́ tún wa sí ni. tí ẹnìkan máa ń fẹ́ fún ọ irú tó fẹ́ forí ara rẹ dáadáa òbí dáadáa yẹn fún ọ. àmọ́ Islam fẹ́ tún wa sí dénúdénú ni ètò màá ń tí Islam ń wí nù torí nìsín wọn sọ pé ẹ wọn fẹ́ dáadáa fẹ̀yìn náà irú ètò wọn fẹ́ fún ara mi kí wọn á ní dáadáa tí wọn fẹ́ fún mi bí fún mi ìbọn náà ni ó fún mi àti islam fẹ́ tún ọ sí mi lẹ́yìn náà tọmọ afẹ́ dáadáa fọmọlà kejì tó bí dáadáa kò bí kò bí kókó rí dáadáa Ọlọ́run ni ó fún dáadáa àmọ́ wọ kí ọkàn rẹ ó lè bá a dáa kó ọmọ bàá máa mú mùsùlùmí lọ́tà jẹ́ni tínú rí ọmọ àdùn sí dáadáa tó bá ṣẹlẹ̀ sọ́mọ làkejì rẹ̀ jẹ́ni tí ọmọ rúru ọmọ làkejì rẹ̀ má ṣe jẹ́ni tó ṣe é pé ìdùnnú ọmọ làkejì rẹ̀ ìbànújẹ́ ni ọmọ jẹ́ fún ọ. lẹ́yìn wá gba náà kí ni ẹnìkan kí ni bàbá ńlá kó ẹnìkan ni wàá lè di lọ́nà fẹ́ lòun. tọ́ a kan máa tọ́ tọ́ máa tara rẹ jẹ́ ọkàn bá tara rẹ jẹ́ lásán nítorí pé ntọ́lọ́n bá kọ fẹ́ nìkan kó sẹ́nìkan tó lè ti lọ́nà allahumma la mani'a lima a'tayt wala mu'tiya lima mana'ta wala yanfa'u dhal jaddi minkal jadd nínú àdúrà nàbẹ wa muhammed sallallahu alayhi wa sallam àdúrà ńlá gidigidi la àdúrà yìí jama ẹgbẹ́ tuma rẹ̀ allahumma la mani'a lima a'tayt wọn lọ́wọ́ bá wa. kò sí ẹnìkan tó lè dínà pé kí n tó ní yọ tẹni kọ́mọ tẹni lọ́wọ́ kò sí ẹni náà wàláì sàláì kò sí ẹni náà ẹ yóò bá ọmọ sanra wọn jẹ ńgbà tí wọn gbẹ sí yìí wọn máa sọ pé ọlọ́wọ́n tẹ́nìkan kọ́ máa ṣe ní láàrí èèyàn ní ọ̀jẹ́ ó ní bí èèyàn náà àyàfi tọ́lọ́wọ́n bá

ó ní ẹ ọlọ́run ọ̀jẹ́ nìkan kọ́ mẹ́sẹ̀ ní láàrin èèyàn ní ọ̀jẹ́ yóò bá lẹ̀ fún torí di eléyìí báyìí ọlọ́run kádàrá kó àwọn kan ní àwọn kan ní ní bọ́lọ̀ ṣe dalẹ̀ ayé nù ọlọ́run kádàrá kó táwọn kan pọ̀ táwọn kan ní tó tiwọn kéde liyẹtẹkẹdẹ bàdókùn bàdón sọkìrìyà ọlọ́run ni mo síbẹ̀ kápákan inú yóò lè máa fa pákan yẹyẹ.

nítorí pé ntọ́lọ̀ ọba kọ́ mọ́ òun wò lè dì ẹ̀yin náà máa tinú gbèsè ayé yín wò nǹkan mélòó lọ ṣẹlẹ̀ sọ́mọlàkejì yín tẹ̀ ń bínú tẹ́yìn òṣìṣẹ́ kọ́ ṣẹlẹ̀ àìmọye àìmọye mélòó mélòó láì dá lọ ṣẹlẹ̀ sẹ́ni tẹ́ fẹ́ràn tí òwò yìí kọ́ ṣẹlẹ̀ sí àìlóǹkà ẹ̀yin gẹ́gẹ́ bíi tani ẹ̀yin ní ìsìn pẹ̀lú ntọ́lọ̀ àti tí ọ̀fẹ́ ni. ẹ̀yin ń kádàrà bíi ta ni kóró tutù ọ̀dára ó sì lè tẹ́ lómi Allahumma la mani'a lima a'tayt bí gbogbo ilé ayé bá ń so oògùn sí ọ lórí kóòrè kan tó bá fẹ́ fún ọ ní tẹ ọ lọ́wọ́ oògùn wọn ní ọ̀pá wọn. nítorí pé ntọ́lọ́wọ́ bá fẹ́ fún àwọn òbí ẹni ní àdá di lọ́nà. wọ́n mọ́ ẹni mẹ́mìnà ìwọ náà kò sẹ́ni ni mí ń tọ́ sọ pé kò ní ni wàláhì kò sí tọ́lọ́wọ́n bá pé kíní yọ tiẹ̀ gbogbo ya, ayé láwọn fún ọ ibi tí wọ́n kù sí wọn wà. wala yanfa'u zal jaddi ìyànjú oníyànjú kan kò tó ṣe láǹfààní lọ́dọ̀ wọn gbogbo nǹkan yí pẹ̀lú ni torí akramakumullah tá a bá a nídìí láti máa bínú ara ànídìí kọ́tẹ̀ ó ti wá hàn lójú wa sẹ́yìn tàbá ti rí dáadáa tọ́lọ̀ ń fún náà wúra rẹ mọ ilé ọlọ́run ṣe fún wọn náà ẹnìkan ò lè náà lọ́nà bí wọ́n bá bínú rẹ bí wọ́n gòkè ọ̀rọ̀ wọ́n ti ra wọn kí ní náà ẹ sì rí lọ gba àwùjọ Yorùbá ẹ fún iṣẹ́ dáadáa fọ́mọlà kejì ìdínú táwọn ológun fi máa tábàjẹ́ láwùjọ yorùbá nítorí tó máa ti rí tọ́lọ̀ ṣe dáadáa fẹ́nìkan wọ́n máa lépa rẹ̀ wọ́n máa wá kẹ́nìkan ọlọ́mọfẹ́nìkan bú ẹnìkan ẹgbọ́rò èdè ọlọ́mọfẹ́nìkan bú ẹnìkan wọ́pẹ̀fẹ́nìkan bú ẹnìkan tẹ̀bí kálukú lọ́lọ́run fún tiẹ̀. bọ́ọ̀rẹ̀ méjì bá jọ dìde báyìí ní ìfẹ́ díẹ̀ owó ńlá ìfẹ́ díẹ̀ owó ńlá onáàdẹni tí ń kọ́lé onáàdẹni tí ra mọ́tò ọ̀rẹ́ díẹ̀ lẹ́ẹ̀kan láàrin ọdún lè rí sẹ́méjì eléyìí tó máa dáṣẹ́ padà ní lọ́wọ́ lọ́wọ́ kí ni wù ọ̀jẹ̀ sọ̀rọ̀ afọ́rẹ́ rẹ nígbà tó ti forí <laughs> tí wọ́n bá wá ní mẹ́rin àmọ́ ah, mi ọlọ́ọ̀lọ́ kọ tiẹ̀ gbọ́dọ̀gbọ́dọ̀ tó ń darí ibi eh, ayílẹ̀ bá wa àbí ètò ayílẹ̀ bá wa ìràwọ̀ rẹ nílò. so ìwọ náà bá di pé ọjọ́ ìdè tó kutu rẹ ọba ìwọ náà bá máa wo bí máa ṣe tó bá ọbọ lọ́wọ́ má gbọ́wọ́ rẹ má wọ rẹ ní bá lẹ́wù wọ́n bá máa gbé ẹ sọ̀rọ̀ àwọn àtàn kan lẹ́nu a ah, yóò bá lẹ́nu la ilaha illallah bó bá ní kó jókòó mi ilé rẹ̀ kò ní jókòó tí yóò bá tó máa sọ pé ibi ìní ẹjọ́kòó kò ní jókòó ẹ ṣe ń jókòó ń o ibi tó ti wọ́n nǹkan sí lónìí ń jókòó yóò bá lẹ́nu ẹ sọ eléyìí túmọ̀ sí pé wọn ò fẹ́ dáadáa fọmọlá kejì wọn irú ìtàwọn fẹ́ fúri ara wọn. fífẹ́ dáadáa yìí kìí ṣe lórí nǹkan ilé ayé lásán tó fi dá kìyàmù ta ló wù nù wa pé tá a bá kú ká jìyà nù sáré wa kò sẹ́ni tó wù ta ló wù nù wa pé tá a bá kú ká dọ́mọ jahannam kò sẹ́ni tó wù àjẹ́ pé nínú pé mò ń fẹ́ fọmọlàkejì mi ronú tí mò ń fẹ́ fúnra ara mi a gbọ́dọ̀ máa ṣàlàyé ẹ̀sìn fúnra wa nítorí pé ìdí ẹ̀sìn lóríire wà kò sáǹfààní nínú kí wọn nìkan wá dá sórí ire nínú gbogbo agboolé yín kí wọn náà má rẹ nìkan fà yá àjọ wà lẹ́nà yìí nítorí pé nínú bàbá ńlá dáadáa tá à ń fẹ́ kórè ara wa ni ẹ jẹ́ ká fẹ́rù rẹ̀ fún ọmọlàkejì wa náà lábẹ́ bẹ́ẹ̀ ọlọ́dánilẹ́kọ̀ọ́ múyàn lẹ́yìn la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi torí kó àwọn ronú káyọ̀ da ọ̀ràn ọmọ bàjẹ́ òkè afẹ́ rí dáadáa náà lọ́rùn a gbọ́dọ̀ rí i pé asánà rẹ̀ náà fọmọlá kejì wa lábẹ́bẹ́ o lè o lè o lè ra àwọn ibi tí wọ́n ká àwọn àdánilẹ́kọ̀ọ́ sí kó mọ àwọn èèyàn ló kọ́ pé mò ń fẹ́ fún yín irú dáadáa tẹ́mi náà ń fẹ́ fúnra mi lẹ́nu kìyàmù gbogbo eléyìí náà wà bẹ́ẹ̀ la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsi. lábẹ́ bẹ́ẹ̀ òun náà ní ká tún ṣe nasiha. nítorí pé ìwọ òun ti ṣe dáadáa ọmọ ìyá rẹ̀ ò ṣe dáadáa ṣe nasiha fún kó na ọmọ ṣe dáadáa nínú pé ọ̀nfẹ́ fún irun tó ọ̀nfẹ́ fún rí ara rẹ̀ ẹni tí ń ṣàìdá ẹ̀kọ́ àìdá fún nínú pé nfẹ́ dáadáa fún irú nǹkan ìfẹ́ fúnbi ara yín torí ẹ̀jẹ̀ a ara ẹ̀sìn wa ní an-nasiha kò síbi àtìlẹ́ yọkù àwọn olùmọ̀ sọ pé tí èèyàn bá gbọ́ yìí ẹ máa kíyè sára o ní gbogbo ojoojúmọ́ ní gbogbo àkókò yòówù ẹ bá kọjá gbára mùsùlùmí kan. tẹ ẹ bá rí tí ń ṣe ń tọ́ta kò tọ́ lọ tẹ ẹ bá fi lè fètè lùtè kẹ ẹ sọ fún pé n ti ń ṣe yóò dà ìṣe lọ́rọ̀ yóò dàbí ẹni tó jàǹbá ọlọ́run tó jàǹbá ànábì tó jàǹbá mùsùlùmí ẹ dákun ìwo ló ṣe gbé kò sí ṣe gbé torí ẹ tó bá rẹ nìkan ti ń sa ìdá ẹ má kú lọ́dọ̀ rẹ̀ láì sọ fún a ti ké ká sọ fún lọ́nà tí ọ̀dà ọ̀hún ti tẹ́ ẹ̀sìn fi mú mi wọ́n mọ̀ ní kọ̀dà wọ́n lọ́wọ́ ọ̀tún ni mùsùlùmí ọ̀mọ̀ fi mú mi gẹ́gẹ́ bí ti ń fọwọ́ ọ̀tún jẹun kó lọ́wọ́ fi gbogbo wa máa nà aha so tó bá wá fi àlàyé lọ síwájú ah, àtàṣe tọ́ni ó fọwọ́ sí jẹun ó tún fọwọ́ sí mú mi àwọn èèyàn jókòó wọ́n pè mí wọ́n sọ̀rọ̀ ẹni ẹlẹ́ni láì dáa ó sọ̀rọ̀ asúnmọ́ wọn pípé ẹ dákun o ẹ lókè mo ní ń béèrè o ta ni nínú yín ni ẹni tí ń ṣe irú àìdá tẹ̀ ń sọ yìí ẹ sì ti mọ̀ pé wọ́n pẹ̀ gàǹtì yín ta ni nínú yín lẹni tí ń hùwà abúlé sọ yìí. lóòótọ́ èèyàn abu ni ta nínú yín wọ́n ní à olórí ibú rẹ̀ òsínbì à olórí ibú rẹ̀ òsínbì sí gbogbo aná lólórí ibú ṣé ẹ mọ̀ pé dáadáa ti yín ń kó tọrọ tó fi da ọ dájú ní tẹ́ ẹ fẹ́ràn ni ẹ bá fẹ́ràn ẹ gbogbo ládàá yín ọkàn rọ akó ń ó ti sọ bọ́ǹbù lẹ̀ gbogbo oníkálukú ibi tó bá ti tábà ẹ̀rí pé àpèjọ ń túká ni bí ó ti túká ẹ̀rí pé gbogbo wọn yóò máa já wọn nù ẹ kàńpé lánàá wá sí nàìjíríà ní ìsìn tá a pàfẹ́ afẹ́gbọ́ wá sí ni kò sí wàhálà ẹlòmíì ó kó mẹ́jọ pé èmi ò dúró mọ́ so torí ẹ̀ tá a bá rí pé àwọn kan ń ṣe àìdáa tá a bá fi lè sọ̀rọ̀. tá a kú mbẹ bí ẹni jàǹbá ọlọ́run jàǹbá ànábì jàǹbá mùsùlùmí lọ́rọ̀ wọ́jẹ. ẹ wá tá a ti ṣe bẹ́ẹ̀ nínú gbèsè ayé wọn. ṣé wọ́n pọ̀lọpọ̀ rẹ̀ náà àánú náà ni tá a máa ló burú mbẹ. kọ́lẹ̀ lómi ó ọlọ́mọ tó eléyìí túmọ̀ sí pé ẹ káwa náà wa wa a máa ṣe nàṣíhà àwa tí àwa máa ṣe àwa náà máa gbọ́ ha tọ́mà sí fáwọn náà gbọ́dọ̀ bára jẹ́ o nítorí pé wọn náà sọ ẹnjẹ́ ọ̀tá ẹlòmíì la fún ẹnjẹ́ wọn sì ń ni kọ́ gbọ́ kọ́ gbà báwo wá nígbà sábà wọ sọtọ alóke èmi ẹ má sọ̀rọ̀ báyìí èmi ò imam ẹ lásán ọ jẹ̀bi tó àbọ imam so bí wọn náà ṣe ń sọ tí wọn náà ń fẹ́ kó gbọ́ kó gbà ẹrú sọ tiẹ̀ fún ọ tí ó sì ṣe déédéé pé àṣìṣe tí wọn náà ṣe tó pé wọn ní ìpapò láàrin rí tiwa ẹlẹ́dàá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn àròyé rẹ̀ tó ga jù kọba bá àwùjọ wa ṣe kó fọ́ kúrò nínú gbogbo àwọn kó lọ́wọ́ bá wa ṣe ká tó kú kó forí jìn wa ká tó kú kó aláyẹ̀ fún wa kó ṣàmójúkúrò fún ajọ́ gbẹ̀ndàlùkìyàmù subhanaka wa an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk nígbàtà ní anabi sallallahu alaihi wasallam ọlọ́nìkan ò nígbàgbọ́ lódodo nígbàgbọ́ tó pé ṣáájú kó tó di pé ń fẹ́ fọmọlàkejì rẹ irun ń ara rẹ ṣé ọwọ́ abẹ́ rẹ náà pé bá ti ṣe hajiri tí èsẹ̀ kan tí méjì ìyẹn lè mówó kéèyàn wá lọ sí hajj. lábẹ́ pé èèyàn fẹ́ fọ́mọ làkejì èèyàn irun tó èèyàn fẹ́ fórí ara èèyàn bẹ́ẹ̀ ni ọwọ́ abẹ́rẹ́ nítorí pé ara ẹ̀sìn wa ni hajj ọlọ́run lọ́rùn ẹ̀ lé gbèsè ayé wa tí àwọn bá lágbára láti ṣe tá a sì ṣe kò sí ní nínú dáadáa náà ni. káwọn náà rẹ lómi lọ́wọ́ kó lè bá a lọ sí tó ti kó fi ọlọ́run sọ yìí pé bíbẹ́dìlẹ̀ lọ́yìí lẹ́yìn fún lọ́lọ́mọ́rù mùsùlùmíà tó bá pẹ́ lómi lọ́ba àsanwó ẹ̀ àní jẹ́ni tó ní kápá láti pé tí ó fi wá jẹ́ pé tá a bá kọ̀ láti lọ sí tòun ti ti bá àsanwó ẹ̀ àtẹ̀lọ́ àṣẹlọ ìyẹn ni kí tó wá pè mí mọ tó rẹ ní tí mo wá kọ̀ láti lọ ṣe hajj mọ ṣẹlọ náà lọ́nà sọ pé walillahi 'ala an-nasi hajjul bayti man istata'a ilayhi sabila wa man kafara ẹnití bá wà kọ̀ lẹ́yìn tó ti lágbára láti lọ sí tó lò wọ́n lọ fa inna Allaha ghaniyyun. àní làálẹ̀mí kọ́mọ̀ kọ́lọ̀ rọrọ̀ ju gbogbo èèyàn lọ ọ̀sẹ̀ lọ. àmọ́ ní ìsìn yẹn lómi lọ́ba ń sanwó èmi kọ́ mọ lágbára rẹ̀. ṣùgbọ́n tí wọ́n bá ń sanwó á lọ lọ. nítorí kékeré mọ lágbára rẹ̀ tẹ́lẹ̀ náà bí kan rẹ̀ hajj. wọ́n sì mọ̀ pé ebi ní pọ́ kò sí ń òun kú wọ lọ rárá ìsèrè lùbọ́rọ̀ so òun wá short kò tó sọ wá jìmọ̀ ẹni tó wá kó fún wa so eléyìí jẹba kíláàsì kọkàn kó owó hajj ọlọ́ra bàjáàjì àbò owó ọlọ́ra mọ́tò àbò owó abụọ ọlọ́ra alẹ́ ọ̀daràn lélẹ́yìn o àwọn tó bá mú owó yẹn kákó ń jẹ nìyá ń sẹ́wọ̀n kó tó lè fi èrò oúnjẹ jẹtẹlẹ náà ọwọ amú yẹn lọ fi sanwó oúnjẹ ọ̀ránjẹ lé oṣù gbogbo ẹ̀ lọ náà àlèkùn sọ wa lọ tuntun mi bá sanwó rẹ tọ bá ṣe ájì yẹn dáadáa náà ni o ti parí kò sí yẹn à ń tajà láwùjọ tá a sùn wà gbogbo à ń ti ń taru ọjà báwọn wọn máa ń ṣèpàdé níbi tí wọ́n ti máa di ilé ọjà pé báyìí láàmà ta ẹnìkan sì gbọ́dọ̀ tájú sí iye báyìí tí wọ́n sì tún fi èpè lé ẹni tó bá ta ní iye tí ò báyìí báyìí báyìí ló rí fún wọ́n tún lè máa múlẹ̀ ńgbà títí wà lẹ̀ téèyàn ò mú má tọ́jájẹ́lẹ̀ ni wọ́n máa mú ó mú kú mu. wọ́n á ní tí èèyàn bá ti bára rẹ̀ rú àwùjọ báwọn tó náà rà tó ń tà. iye tí wọ́n ń sọ lẹ́gbẹ̀ẹ́ òfò wọn yẹn ni wọ́n máa tajà rẹ̀ ní àbí iye tó bá pè ọ́ iye tó bá pè ọ́ ni. ńjẹ́ wọn á sọ ọ́ dẹrú tóbi wá jẹ́ pé táwọn bá wí ni àwọn náà bá owó tó ń fi sòwò. wọ́n tó ní pété bí bá ń pọ́ ẹnìkan àtúpọ̀ ń dàbí mo ṣe dàtí má fọ́jú ta rọ́bà náà ló bí àwọn ẹgbẹ́ yẹn pé gbogbo wàhálà níjọta so nítorí pé eléyìí báyìí àwọn ẹgbẹ́ yẹn kìí ṣe nítorí kí mùsùlùmí ọmọ torí pé ẹgbẹ́ àti kó nira báwọn èèyàn ni dọ́là ń sọ ni pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ rárá yín lọ lórí àti ṣètò ọlọ́run ẹ máa rárá yín lọ lórí àti páyọ̀ ọlọ́run ẹ má rọra yín lọ lórí àti dẹ́sẹ̀ àti láti takùtọ̀ lọ ẹ̀ ń kó ní rábàwìn yẹn kí ló lọ́n fẹ́ fi gbogbo orú ẹgbẹ́ òfò wọn yẹn sí kí ló ń kéle kí irú rẹ̀ bàbá ń tarú wọn lọ wọ ẹgbẹ́ orú bàbá ń tẹ̀ pa ẹgbẹ́ ẹlẹ́pà bàbá ń tẹ̀ ẹgbẹ́ ẹlẹ́fọ̀ ńgbà tó bá rí fọ́tà gbogbo ẹ̀fọ́ ọ̀rọ̀ wọ́n ti sọ pé ìdí kan fifty naira ni ó sì pé mi kí n ta twenty twenty naira kọ́dà mẹ́ta fifty wọ́n ní wọ́n gbé mi lọ sílé ilé ẹgbẹ́ ẹgbẹ́ àdánù àwọn náà tún lọ́lọ́pàá tí wọ́n tún fi múra wọn. adúpẹ́ fọlọ́pẹ́ yìí ṣẹgbẹ́ wọ̀nyẹn lẹ̀ bẹ́ẹ̀ máa ṣe ti kẹ́ jáwọ́ mẹ́ o gbogbo àwọn ẹgbẹ́ àdánù tí ò ní láàrin o tí wọ́n kàn fi ń kó ní rábára wọn. anabi sallallahu alaihi wa sallam wọn á bá ń jọ wọn là ń fẹ́ kó di lọ́jà iye báyìí lẹ gbọ́dọ̀ máa ta ẹ má ta jù báyìí lọ anábì ni ọlọ́run ní fi yé sọ́jà ó sì wù mí kí n pàdé ọlọ́run lẹ́ni tí òfin kankan ṣàbò sí sẹ́ni bọ́dì torí a máa ti price control kò sí lábẹ́ òfin ẹ̀sìn. àwọn ọ̀nà tẹ́mi gba àrọ́jà tèmi rà ló yàtọ̀ sí tiẹ̀ táwọn ti rajà olè èmi lè rí tèmi rà lẹ́dínwó kó yẹ pé dílà lèmi àbí wọ́n ṣàánú mi. ẹ o lè ríra mi tó wọ́n ju tèmi lọ èmi ò rí tèmi tà ìwọ náà rí tiẹ̀ tà lọ́nà tó pé kálukú. kira abẹ́ ẹgbẹ́ kan ẹgbẹ́ ni ọmọ alàlẹ́ wa lọ ẹgbẹ́ tí fún wa lówó tá a fi ń sòwò òní ọmọ alàlẹ́ wa lọ pé ibà ebi ò sì lè má pa wọ́n fowó ránṣẹ́ láti ẹgbẹ́ ibi lọ fi jẹun àárọ̀ ẹ lọ fi jẹun ọ̀sán lẹ́yìn náà gan lẹ́sẹ̀ àwọn àwọn àṣà ọ̀pọ̀ láwùjọ atọ́ ẹ̀ka parẹ́ bí gbọ́dọ̀ pé làárọ̀ kùtùkùtù ní ìsìn wọn ni wọ́n ń ṣèpàdé pàdé ẹgbẹ́ gbogbo mẹ́kò tó bá lọ bí sẹ́ lásìkò yẹn wọ́n kọrin sẹ́rẹ̀ àwọn kan kiri kágbòrò wọ́n máa kọrin sẹ́rẹ̀ àbí kàn sọ pé wọ́n tó ń ṣe bricklayer ò tí wọ ẹgbẹ́ wọ́n ti wá dẹ́yìn ẹ̀ ti po èpè àti símẹ́ǹtì kalẹ̀ làwọn ọlọ́pàá ẹgbẹ́ ọba tẹ ọyọ ẹyọ máa kó sóbẹ ẹ máa kó kiri ẹ máa gbogbo kiri ọgbẹ kọ gan náà ni kọ gan náà láti wá bẹ owó ni kọ gan tó gbogbo eléyìí gbogbo lẹsẹ fẹ fi wà bá lẹsẹ fi rẹ torí di eléyìí ẹgbẹ́ kan ò lè làlẹ ọlọ tọrọ ẹgbẹ́ kọ ló kó fún ọ tó fi sòwò lẹ́yìn náà under constitution gan kò sí túláàsì inú sísẹgbẹ o constitution nàìjíríà gan tí wọ́n fagbárí rọ́pọ̀ nítorí náà sọ ni pé nàmbà fẹ́ lẹ́gbẹ́ kìí nàmbà tú láti tí o bá wù ọ́ láti ṣẹgbẹ́ bí gbogbo ẹ ti ṣẹgbẹ́ ńlẹ̀ yìí tán bá dojú ìjà kọ wọ́n lọ́ padà àwọn èèyàn wọn tonti pé yorùbá àwọn èèyàn jàjà kánà sẹ́sí rẹ ni káyọ̀ ẹ̀sẹ̀sí rẹ ni lásán wọ́n máa tàṣí ọ wọ́n máa tàṣí ọ fáwọn orí fáwọn alẹ́ ọ̀ ń dìísẹ́ àwọn wọ́n lọ́ padà borí wọn. ọba ti ń bẹ lọ́n dáadáa ó rẹ̀ lómi ọ̀fọ̀ ara rẹ kó gbé ara rẹ àmọ́ ńgbà tó pé mẹ́ni tiẹ̀ náà dúró déédéé yẹn ní nǹkan ti hà báyìí ó lè máa sùn ara bó ti ṣe jáde tó bá ń wá pò tí wọ́n sọ fún wa pé ẹ̀tọ́ yín ni ẹ̀tọ́ yín ni kìnnìkan torí káwọn lè pèsè iná torí káwọn lè pèsè omi torí káwọn lè pèsè títì torí káwọn lè pèsè skul irọ́ lásán láti kóyìnbó tó lọ nàìjíríà yìí the same thing náà ni campaign títí dòní apèsè náà sínú ti wà báyìí ẹ dáhùn àbí ẹ dálẹ̀ ni tó bá à ń sanwó kò sí náà bá àtàn. tọ wọn pèsè omi lẹ́yìn rí tap water ńlẹ̀ rí àdúgbò mélòó lẹ ti rí rí kódà ní ìsàwọ àwọn akówótákò à ń wá wa fà wọn ní kí ń jẹbẹ mo rò pé gbọ́ bá wọn wọn làwọn bá a ṣe títì síbẹ̀ yẹn náà rí títì wa wọn ní bò ń bọ̀ wọn á bẹ̀rẹ̀ sí ní fi àbí kan dí kòtò wọn á níbò ń bọ̀ wọ́n ti mọ̀ káwọn èèyàn wọ́n ti tètè ní kéjì ọpọlọ wọn náà pọn títí tàbá di ní ìsìn wọn dìbò fáwọn. sẹ́lẹ̀ ń jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní ìlú tó máa ti fi rọ́jọba wọn so ẹni tí ń tàn yín àwọn ẹni tí ń tàn ní kọ́lọ̀ ń ẹ̀gbọ́n àbí òye wa ní sọ wípé. gbogbo nǹkan yẹn ó tako islam ẹni tí ó mọ̀ kó tako islam gan tẹ́ bá gbé sórí òṣùwọ̀n àwọn ẹni tí èyí dìbò sáwọn náà pọ̀ ju ẹni tí máa dìbò lọ ni tẹ́ni tí máa dìbò pọ̀ ju ẹni tí ó dìbò lọ wọ́n sì ní káàdì dìbò abẹ́yìn ẹ̀ ṣe analysis studies analytical studies ẹni tí ìdìbò pọ̀ ju ẹni tí máa dìbò lọ always èyí ti wá àdìtì wa àwọn gbọ́ tẹ́lẹ̀ náà àwọn kan ti dìtà gbé irọ́ ní gbogbo ẹ̀ àbí òye wa tó lẹ́yìn náà ẹlòmíín tí òjò wọn dìbò ni pé ìgbà tó débi ká ti fẹ́ dìbò orí tí wọ́n yọ àdá sani <laughs> jẹ́ kó wọ́n sọ orí òǹkalẹ̀ lọ́rùn ọ̀yà tètè gbalé lọ ẹlòmíín tó rí kékeré ṣe táwọn ẹ̀jì ni wọ́n fà wá gbogbo ẹ̀ ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ọ̀pọ̀ ime nwere lọ́gbà níyàn kan ló gbé lọ síbi tí ó ti dìbò ìgbà tó débẹ̀ ó yá níyàn padà bóyá ẹni tó fẹ́ dìbò fún two two hundred ló ń pín àwọn kan ti mọ́tò sọ̀kọ́ tẹ̀mọ́bìtà ó tún gba ó tún gba ni yá níyàn padà gbogbo wọ́n ní wọ́n la sọ pé ìyá tóbìnrin bá ń jẹ ilé ọkọ kọ́ máa mú mára kò dájú pé mo sọ bẹ́ẹ̀. wọ́n wá ní àwọn wá ń yan wọ́n ní tí ọkọ rẹ̀ bá máa ń nà ń kọ́ yẹnni kókó máa mú ẹgbàá mára tẹ́ máa sọ pé obìnrin ń jìyà kò túmọ̀ sẹ́gbà yẹnni kékeré ṣe gbogbo ohun tó wù ní rí ìjọ rírí jẹ ìjọ àìrí jẹ ìjọ kòtó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ṣe sùúrù nù torí kò sẹ́ni tó lè fẹ́ láyé tó rí gbogbo tó ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé kò sí ọkùnrin tó na ọ̀fẹ́ yàwó tó rí gbogbo tó wù lọ́dọ̀ yàwó rẹ̀ ajẹ́ pé kálukú máa ṣe sùúrù fúnra wọn. wàyí o ọkọ tó wá jẹ́ kí òun tiẹ̀ lólù ní máa fi tẹ́ lọ́rùn ọyẹ kó náà lọ ronú kò sí nínú pọ́jọ́ kan kọ́ ẹ kó gbogbo àṣìṣe báyìí lúlù náà ni máa rántí ọjọ́ kan lẹ́yìn tó rí ọmọbìnrin yẹn tó wù ọ́ tó ń wò pé ọ́ èèyàn lọ da abẹ́ tó ń lọ bẹ lágbájá tó ń bẹ dóòlà tó ń bẹ tàmẹ̀dù kan sí ọ lọ sọ́dọ̀ bàbá rẹ̀ jẹ́pẹ́ gbogbo yẹn ló lè gbórí òkè ńjọ náà ìwọ nìkan ló ń sorí pẹ́pẹ́ tó lè gbórí òkè jẹ́pẹ́ ta ló fẹ́ fi ọmọ wa nu wọn pé òun náà nù tẹ́ òun nù ọ́ wá sọ̀rọ̀ rẹ wá. tó ọwọ́ adi lónìí tán wọn náà lọ́wọ́ adi bàbá tí ń ja ẹ̀fẹ́ tó di Mike Tyson ó ti fẹsẹ̀ fọ́ ojú ọmọ ọlọ́mà kọ́ ọmọ arántí ọjọ́ yẹn ìrántí tó ti bàbá rẹ fi fọ́ tó ń sọ pé àmàna ni tó lùlù ẹ̀ ká fi tí àmàna lọ́rùn torí ẹ̀ ká máa ṣe sùúrù fáwọn obìnrin kò sí nínú pọ̀ ọjọ́kùnrin ó sì lé egun ó yẹ kó ara obìnrin ló ti máa dín egun rẹ̀ ẹni tó bá mọ̀ pé òun lágbára lé egun ọkùnrin lọ́lọ́tọ́ ó sì tọ́ ẹni tó fi àgbàjọ ọ lọ tí ó fìyà sí àmọ́ gbogbo bóbìnrin bá ṣe fi àgbàdo ẹ̀ ó ní ẹ̀sẹ̀ tó gba báyìí ó ṣubú ni tóbìnrin bá ṣe lénu à téèyàn bá sọ̀rọ̀ yóò lù yàn pa lẹ́kẹ́ ni kí ló ń pèrè àjọ lura lónìí kọ́lá tó o bá sọ̀rọ̀ à ń tẹ́ ṣe fún ọ ni ó ṣe fún ta ni àti ọmọ kẹ́tí wọn bá ń ka gbogbo àwọn gbólóhùn yẹn fún ó lù yàn pa màá sì sọ fún ọ wípé kò sí bábẹ́rẹ́ ṣe kéré tó tó tó lè jẹ́ mímì àti mímì fagi ẹ̀rù rẹ̀ lọ́wọ́ bábẹ́rẹ́ sí nílùú onímọ̀ kó ti kú mọ́ lọ. torí ẹ̀ sùúrù dọ́wọ́ àjẹmọ́ èèyàn gbọ́dọ̀ tí obìnrin bá kú yẹn tóbìnrin bá ṣe wéré tóbìnrin bá ṣe gbogbo ẹ̀ tètè máa sọ fún ọpọlọ rẹ pé obìnrin máa ní obìnrin máa ní torí pé obìnrin máa ní yọ padà ṣàǹfààní fún ọ nítorí pé tó bá jẹ́ pààrọ̀ lẹ́ ń fa wàhálà wọ sáko ńlẹ kọ wá wọlé rọlẹ ó ti bá tó ti sunkún tí apẹ̀rẹ̀ ti fẹ́ kún ẹkún ló fi pàdé rẹ dákun ẹ má bínú àárọ̀ ẹ ṣètánì kìnnìkan kìnnìkan ó kìí tó bá ti wá lù pàǹkọ sọ ẹ mọ̀ pé ṣètánì torí ọ̀dọ̀ wọ̀ wá sùúrù sùúrù sùúrù màtí ìsìláàmù ní kẹ́ ẹ lu obìnrin kò ní kẹ́ ẹ lù pa kò ní kẹ́ ẹ lù sèse ẹ lù nílù tó ṣe pé òní fàlà sí lẹ́sẹ̀ òní kọlà sí lẹ́yìn kò sì ní jẹ́ kórí ọyọ kọ́bọ́ọ̀dù wọn làwọn sọ̀hábà wọn kàn kó aṣọ wọn jẹ wọn kàn fi ná obìnrin lẹ́sẹ̀ báyìí tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ náà. wọ́n ní pé lóòótọ́ ni kóbìnrin ọmọ ṣiṣẹ́ nínú Islam ọkọ àwọn ti kọ́ lé ọyọ ṣọ́ọ̀pù síbẹ̀ káwọn lè máa tajà mẹ́ Islam sọ pé kóbìnrin ọmọ ṣiṣẹ́ òṣè ní ṣiṣẹ́ ọkà tó ń rò sí ìṣiṣẹ́ òní ṣiṣẹ́ ilẹ̀ tó ń gbá sí ìṣiṣẹ́ òní ṣiṣẹ́ aṣọ tó ń fọ nílé sí kì í ṣiṣẹ́ òní ṣiṣẹ́ ọ̀ ń lọ sọ́nulé oníkè ah, àwọn àti ìṣe Islam fẹ́ pààyàn èyí ó ṣiṣẹ́ náà nítorí kí aró lè bá wa active àmọ́ bóyá tẹ wíwó owó ni wọ́n ń béèrè Islam gbà pé kóbìnrin ó tún ṣiṣẹ́ àti wówó under conditions nínú condition yẹn oníkọ́jú pé ọkọ kò lówó kò sí lọ́nà tó fi lè gbọ́ àwọn bùkátà àti obìnrin tó ní í ṣe pẹ̀lú owó àbí kò lè gbọ́ lọ́nà tí obìnrin tí ó fi wà sufficient. ọkọ wa yọ̀ǹda fún láti lọ ṣiṣẹ́ ìgbà tó náà wà lọ ṣiṣẹ́ o iṣẹ́ tó lọ ṣe bí ṣe ń jáde pẹ̀lú òmúra Islam ibi títí wọ́n ń ṣiṣẹ́ kò sí lúlúpọ̀ láàrin rẹ̀ pẹ̀lú ọkùnrin tó bá ti lè sọ àwọn òfin yẹn kò sí wàhálà kò sì gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ tó gbé tàwọn ọkùnrin. lóbìnrin ọmọ ẹsẹ bí kọjá kó obìnrin ni ọmọ ọmọ búlọọkù obìnrin ni ọmọ bá sọ ẹnjìn búlọọkù kalẹ̀ lára mọ́tò ní ọmọ ẹdẹ bóòtù ní ọmọ ẹsẹ à ọlọ́mọ ẹjẹ pẹ̀lẹ́ ìjẹbù sì jẹ náà náà ṣé náà jẹ ní jẹ ní náà. sẹ́nu kí èèyàn tí ìlówó lè yẹn ń wáṣẹ́ fa bẹ́ẹ̀ bá ti lówó tí yóò lọ wá máa wáṣẹ́ tó bẹ̀rẹ̀ sà ẹ ó fi sà mọ̀kọ́ sà ẹ ń ṣe à torí ẹ Yorùbá tún ní kọ́lọ̀ mọ́tò tó wá ló ń tẹ́ à Yorùbá gbọ́ púpọ̀ <laughs> kọ́lọ̀ mọ́tò wá ló ń tẹ́ because tọ́ba tún lọ yóò tẹ́ ẹ ó ti tẹ́ ju táyà mọ́tò lọ at the end of the day àwọn òtún ní kájúlù so torí ẹ̀ oníkálukú ń fẹ́ kókó náà bò láṣìírí tí àṣírí bá ti bò èwo ni wàhálà náà. àwọn ọlọ́pàá bó ṣe sọ àwọn bọ́ǹbù pọ̀ ní tọ̀ ó sọ pé ọkùnrin máa ń yan obìnrin jẹ àmọ́ tóbìnrin náà bá wá bẹ̀rẹ̀ sí máa yan ọkùnrin jẹ ọkùnrin kò ní ìgbà mára ẹjọ́ títẹ̀ ti pọ̀ jù. àkọ́ ni pé ẹni tí ń ṣèbéèrè yìí ó dàbí ìgbà tó ṣe pé iná àbòsí tọkọ rẹ̀ ń ṣe sí ń jò iná tí wọ́n ń jò yẹn ló fi ń tu pé ọkùnrin máa ń yan obìnrin jẹ nígbà tó obìnrin náà bá ń ṣe tiẹ̀ padà ara ọkùnrin ò ní gbà má ti pọ jù ọkọ rẹ lọ́wọ́ àfẹjọ́ rẹ sùn kò nídìí generalize rẹ àbẹ́yìn máa yan obìnrin jẹ ẹ̀ dáhùn á nígbà tí èsì pé ẹgbẹ́ bẹ́yìn máa yan obìnrin yìí jẹ á tó adúgbò fọlọ́. ẹni tó bá mọ̀ pọ́pọ́ tó máa ń yàn jẹ kọ wá ṣẹ̀ríà kọ́ afẹ́jọ́ rẹ̀ sùn á sì bá a bá torí jẹ́nẹ́rálì ń táwọn á pé àwọn ọkùnrin tiwa mùmínùn inshallah wọn èyí àwọn ìyàwó wọn jẹ so ẹni tó bá tó máa ń yàn jẹ wá sùn torí kò fi hàn nítorí pé tá a bá gbà wọlé àkóbá tí ń bẹ ń bẹ pọ̀ majority obìnrin ò ní fẹ́ lọ́kọ àwọn tí ò tí lọ́kọ ò ní fẹ́ lọ́kọ irú àwọn nǹkan báyìí tẹ́ bá jẹ ló ń tẹ pé bó ṣe wí náà lórí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò ní fẹ́ lọ́kọ mọ́ òdodo àwọn ọkùnrin mi lè yàká o àwọn ọkùnrin mi lè jẹ́ pé wọ́n yan àwọn ìyàwó wọn jẹ o ṣùgbọ́n majority ẹni tí bá ń ṣe bí òpẹ́sì yìí wọ́n fà ní kí láǹfààní ẹ máa wá dánilẹ́kọ̀ọ́ tóbi ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn ìyá tí ń jẹ wọ́n lé ọkọ látàrí kọ́kọ́ ọ̀gbẹ́sìn ìyá àwọn náà ọ̀gbẹ́sìn yẹn ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ọ̀la yẹn ni. kanu sọ fún gbogbo nǹkan ti ń lódùn mọ́ ti ń yí ọmọ wa sọ pé gbogbo dáadáa tó ń ṣe ṣe sí yín yìí báyìí tẹ̀sí wa dàbí ọba láàrin gbogbo àwọn màmá màmá ẹ̀sìn náà lọ́kọ̀ ọ̀hún tó ń bá ti pẹ̀sìn tì ẹgbà màmá ni máa fẹ́ sìn rẹ̀ nsọ. ètò túmọ̀ sí pé ẹ̀yin encourage àwọn ọkọ yín káwọn náà máa ṣẹ̀sì táwọn ọkọ yín bá ti ń ṣẹ̀sì tẹ́yìn náà ń ṣẹ̀sì pẹ̀lú ògbọ́n náà ẹ̀ẹ́dì dùnú lé ọkọ yín ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú ẹ má mú àwọn ọkọ yín lágọ̀ nítorí pé ńgbà míì ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin máa ń rò yí pé rírọ̀ àti lílẹ̀ táwọn ọkọ wọn rọlẹ̀ fáwọn látàrí ẹ̀sìn agọ̀ lóbi obìnrin wọn á fẹ́ máa mú ọkọ gùn yóò fẹ́ máa mú ṣeré yóò fẹ́ máa jáyé fàmílẹ́sì kí n tutọ́ sẹ́ǹsì mọ̀kọ́kùnrin tiẹ̀ ó lè ti máa ṣe gọ̀nsọ̀ gọ̀nsọ̀ gọ̀nsọ̀ níjó tí ọba yarí àbá à ẹnìkan ò ní lè dá dúró òun náà gán lè sọ pé ókè ó ti rí pé mò ń sẹ̀sìn wá fẹ́ mú mi lágbọ̀ máa sọ fún ẹ lónìí òníhùn gbogbo ìyàtọ̀ ọ̀jẹ́ lọ́dún mẹ́ta ọ̀jẹ́ o ó túmọ̀ sí kẹ́ni tọ́lọ̀ ń bá pọ́n lé kọ́mọ́ fi garagara bàjẹ́ o. kẹrọ àmọ́ dúpẹ́ fọlọ ni a Ọlọ́run adúpẹ́ fọ o àǹfààní ẹsìn yìí Ọlọ́run dákun má o ọkọ mi tí ó máa gbẹ́sìn yìí tí kò tún máa lò ó ní o wọn máa ṣàdúrà fún bẹ́ẹ̀ kọ̀rọ̀ bá kí gànàgànà tán wàlá ń kọ ń kọ bí ẹni tí ọkọ máa ń ràn lọ́wọ́ tọ́jú tí àwọn bá ń ṣe ọkọ ń ro kà. orí ńlá ni kò nídìí kọ́ ọmọ sọ lójú àwọn ọ̀rẹ́ rẹ̀ tọrọ lọ́rùn àwọn ọlọ́run ọmọ ntẹ́lómìn fèsì lọ́wọ́ á sọ pé ẹ kọ́dà ń jẹ ta tí bàbá kúndín bá mi rò kà lọ́wọ́ sọ pé ìwọ ní ìsìn o ti gbé ọkọ rẹ sẹ́nu àwọn ọ̀rẹ́ rẹ làwọn bá máa sọ pé tẹ ẹni ọba yìí ṣe ti ẹ fi hàn wá náà o. ẹni ọba yín ṣe ti yẹn fi hàn wá náà títí bá a yọ sólà yọ gbọ, ọkọ padà gbọ́ lọba ti yọ yóò di káwọn obìnrin ọmọ sọ pé ẹ àwọn ọkùnrin ká mọ̀ máa ra àwọn ìyàwó wọn náà bí fún ọmọ káwọn ok <laughs> so ọkọ òfura ọgbà wọlọ́mọdọ́kà rẹ rò pé ọkọ rẹ máa ràn láṣẹ kẹfì òun náà wá fẹ́ mú ní mọ́gùn wọ́n á sọ pé ah, bàbá kúndé sí ọ̀yẹ́ kẹ́ ẹ fa bọ́ ni ẹ̀rí pé mo rò kẹ́yìn ó sì fa bọ̀ ẹ́ à ókè wá gbà tó gánragánra ìgbà míì ọkùnrin míì náà tó bẹ̀ bàjẹ́ tóbi pé kò ní kà fún títí tó fi sọ lójú àwọn màmá rẹ̀ àbáwọn àǹtí rẹ̀ àbáwọn àbúrò rẹ̀ toró ti bàwọ́ náà jẹ́ gbogbo àwọn èdè burúkú àǹtí rẹ̀ kọ́ wà wà wá ń jọ kàn án mọ̀ sọ pé ẹ bàbá kí ni ẹ sì bá ń fa bọ́ọ̀ ẹ. lọ́wọ́ àwọn pé bọ́dá. nítorí ẹ gbàgbà púpọ̀ àtúnlẹ̀ yìí báyìí. yóò ti àbúrò ló ti lọ fún jà pé òun lu òun lu ṣéèkì tó bìnrin là. torí ẹ bá ń bá ń sunkún àmọ́ àríran kéèyàn mọ́ wọn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin. tọkọ bá ń rọ̀ fún wa garagara wọn máa lékún ni o wọn mọ àwọn ara wọn máa ń gbà náà o títí tí wọn fi nítòsí yẹ onáà ní kọ́lé pé tọkọ bá ń rọ̀ fún ọ kí tí tún sí rẹ bá ń sí wọn máa gbádùn kò mi tún bẹ láyé bí garagara garagara garagara yóò sòfò bọ́pọ̀lọpọ̀ sí ń gbàlejò nù lọ́jọ́ àìkú ilé ìjẹ́bù sì wọ́n sọ pé tí obìnrin bá ń wá ọmọ ṣùgbọ́n tí kò wá rí ọmọ bí ẹjọ́ àdúrà wo ló lè máa ṣe torí pé kò yé sí. àtẹ́lẹ̀ náà tọrọ ọmọ but kò sí tàbí ṣùgbọ́n obìnrin ti ń wọ́ ọmọ wọn ìṣòro tó ń bá pàdé ọ̀pọ̀ lódodo síṣòro tí ọmọ bá pàdé lọ́dọ̀ ọkọ lẹ́ẹ̀kan láàrin àbí soro tí ọmọ bá pàdé lọ́dọ̀ àwọn ọkọ lọ́pọ̀lọpọ̀ so àgbéyè tó nǹkan fúnra ara rẹ̀ tí ṣètọ́ ni ọmọ ti sí lórí so àfi fi àfi àfi kò sí nǹkan ò lè ti وقال ربكم ud'uni استجب لكم olùwẹ̀lẹ́dàá yín ni ẹ máa pè mí tẹ́ bá ti pè mí máa dá yín lò ó kárí gbogbo nǹkan tó máa ń fẹ́ dáadáa kò sádùn àkàn pàtó ó sì máa bẹ lọ́nà nù ọlọ́run fún mi lọ́mọ ọlọ́run má jẹ́ ń kó àkùrùn ọlọ́run ṣàánú nù rabbi la tadharni farda wa anta khayrul warithin inú àdúrà àwọn anábì ọlọ́run ọlọ́run sì mí lẹ́lẹ́ mi nìkan ìwọ náà lọ́ba tó lóore jù lẹ́ni tí máa jogún ẹni fúnni. ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء ọlọ́run fún mi láwọn ọmọ àtàrọ́ tí ó dà wọ́n lọ́ba tí máa gbàdúrà àdúrà àwọn gbà náà ni ṣùgbọ́n pẹ̀lú condition kan káwọn pété abá ti bẹ́ẹ̀ lọ́n ta ẹ̀bẹ́ lọ́n àdúrà ti gbà ṣùgbọ́n àwọn akọ́lá fọlọ́ ní déètì káṣí rántí pé àdánwò kìí ṣàdédé wá àfi nítorí àtúmọ̀ ta ni ó ṣàṣeyege ta ni ó fìdí rẹ̀ mi láàrin ìgbà tá àdánwò àárọ̀ ọmọ bíbá dé kò sáṣìṣe tẹ̀ nífẹ̀ẹ́ sí i ọlọ́run ti dán ìmánì yín wò àwọn ṣayàfẹ́ẹ̀lì ìṣòwò jìnnì wọ́n tọ̀ yín wá tí wọ́n mọ kọ́ yín lóríṣiríṣi àbẹ́tù sí báyìí àbẹ́tù sí láwọn kan tó takò tọ́lọ̀ so ọlọ́run fẹ́ dán ìmánì yín wò tẹ bá ti sírú àwọn àṣìṣe báyìí túbá ẹ sì máa kábàámọ̀ láéláé ẹ gbọ́dọ̀ padà sídìí rẹ̀ mọ́ ọlọ́run ọlọ́run ọlọ́run náà ní kẹ́ máa pè aláàánú lọ́lọ́run condition fún gbogbo àdúrà tá a máa ń ṣe oníkájẹ́ kọ́kàn wa balẹ̀ sọ́lọ̀ ẹ lè má tọrọ kankan lọ́dọ̀ lọ kọ́kàn yẹn máa wá ṣe hílàhílo lórí ntẹ́ ń tọrọ nkádùn ọgbà kò ní gbà. gẹ́gẹ́ náà ti sọ nínú hadith al-Qudsi ana inda dhanni abdi bi èmi o. ebi tẹ́rù mi bá ń rò mi ni màá máa wà tó bá rò pé yóò ṣe ní fún ọ láì ó náà tó máa ń fẹ́ ṣé ó ti ọdún yìí kò ní bọ́ o àdúrà ọdún náà lọ́ọ́ máa gbé ká tó wá wo ìmánì tiẹ̀ náà tó gbàgbọ́ pé yóò ṣe ṣe yóò sì ṣe ṣe náà ní pẹ̀lú ògbọ́lọ̀ tẹ́lẹ̀ yàtọ̀ yìí. islam ọkọ kíkẹ tọ́jú ara yín tí nǹkan kan máa ń ṣe yín lọ́pọ̀lọpọ̀ gbà tóbìnrin bá wà lé ọkọ tí ọba gbọ́ kó pàápàá jùlọ pọ̀ lọ́lé ọkọ kan rí láyé kò sì ti jó ranù ṣáájú kó tó wọlé ọkọ ìgbàgbọ́ gbogbo wa òun náà ni pé ìyàwó ni ṣe bí ṣe máa wá sórí ọmọ èèyàn nu pàápàá lọ́kùnrin lẹ́vù pé ìyàwó ní nǹkan ṣe torí pọ́kùnrin ọmọ òpin gbà tí ìdí tòun ti le tí nǹkan kan sì ń jáde ń di ohun tó ń bá bóbìnrin lò òun gbádùn láì mọ̀ pé bóyá sómi sòrò lásán lomi ìdí òun kò lè dán mọ́. tó ìgbà míì yóò jẹ́ kó kọ́ ni nǹkan ṣe nǹkan kó o ṣe yàwó yóò wá fi tiẹ̀ sí nǹkan ṣe yẹn yóò fi gba tìyàwó jẹ́ débì kan ẹlòmíì lè sọ ọdún mẹ́wàá bẹ́ẹ̀ ẹlòmíì gan fifteen years tí wọ́n máa wò pé ìyàwó nìkan ṣe òun ṣe sùúrù fún ni láì mọ̀ pé ìyàwó ní ṣe sùúrù fún eléyìí tó túmọ̀ sí wípé àwọn àdánwò yẹn. àárẹ̀ náà ni gbogbo ẹnbẹ náà àárẹ̀ tó lóògùn a nídìí láti sọ̀rọ̀ sínú a sì gbọ́dọ̀ dákẹ́ ọ̀nà hospital wọ́n yẹ omi rẹ wò bóyá iye nọ́mbà tó yẹ káwọn ẹranko ti ń bẹ nínú omi rẹ ọ̀kàùnt ọ̀kàùnt ló wà ògùn wà tó fún ọ tí ó boost ẹ tó bá boost ẹ nọ́mbà yẹn high lọ́nà tó ṣe pé tọ́lọ́wọ́ bó fi dáyàn lára rẹ yóò délẹ̀ lẹ́bàá ti gbàgbé àdáwò yẹn ìgbà míì yóò jẹ́ obìnrin ni kí ẹyin náà bí ṣe ń jáde sí láti báyà látàrí àwọn ìdíwọ́ kan báyà inú rẹ̀ máa ń gbóná jù yóò ti pa gbogbo ẹyin yẹn kódà bómi ọkùnrin bá kọlu òní wà yóò sùn má ìgbà míì inú ọ̀sàdédé máa gbóná bóyá náà ló láwọn wà burúkú kan ká máa bínú bíi kíbi aká ká máa ṣètò pé kíníkà bóyá ní fi kó bára rẹ̀ tó wọ̀n mà. gbogbo eléyẹn tó máa jókòó pẹ̀lú medical doctor so ó ṣeé ṣe kí wọ́n gẹ̀ẹ́sì ṣe ń ṣe so pẹ̀lú gbogbo nǹkan yẹn a sọ̀rọ̀ sínú à ń gbìyànjú káfí mọ̀ntí máa ń ṣe wá a sì tún ṣàdúà ọlọ́run ọba aláàánú eléyìí ọ̀wá tó ní nǹkan tóbìnrin fi lè lọ sí sí tó fi máa ronú tó ṣe ra rẹ̀ léṣe nítorí pé tó bá gbádùn òun náà ló súnmọ́ kó lóyún torí pé ńgbà míì àwọn ẹni tí ń wá oyún yẹn látàrí ọ̀pọ̀lọpọ̀ bànújẹ́ oyún ti dúró sí wọn lára wọn tún bàjẹ́ tí wọn mọ̀ tẹ́kọ́lọ̀ ti sànù rẹ̀ láàrin ìgbà yẹn náà àmọ́ látàrí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ bànújẹ́ nǹkan oṣù lórúkọ wa oyún ló bàjẹ́ mọ́ la. ẹ̀ a lè fi tipátipá mọ́lọ̀ ń ṣe nǹkan tí ò bá mi sùn. lásìkò tó lọ́wọ́ ọba ọba ti kí tó ẹnìkan ò lè pé kó tó. so ẹni tí ìyàwó rẹ̀ ti ń bá ru ìṣòro yìí pàdé àtẹni tí ọkọ rẹ̀ tó wà nírú ìṣòro yìí èkéni wọn ní ìdí láti jẹ́ni tí wọ́n máa pàrọwà múra wọn sùúrù ọkùnrin kò gbọdọ̀ kàn máa gbára jẹ́ kó máa sọ bọ́ǹbù ọ̀rọ̀ because obìnrin náà kí ni lè fi tiẹ̀ náà obìnrin náà sì gbọdọ̀ máa banújẹ́ pé bí ọ̀wọ̀ kó tú ọ lẹ̀ ta ló di ọmọ lẹ̀ sílẹ̀ ẹ ṣe sùúrù fúnra yín nítorí pé ntí òye yín ni pé níbẹ̀ ti ṣe wáyé o ẹ sì ń bẹ lábẹ́ kọ́ lọ́n gbàdúrà yín tẹ bá fi lè lọ sí garagara kan a ẹ mọ̀ ẹ́ pé ẹyẹ ilé ló ń ba yín sàn tẹ́lẹ̀ màálù ọ̀tàn kí ni ọ̀sẹ̀lẹ̀ tọkùnrin bá fi lé lọ sí garagara pàápàá jùlọ láfíríkà tí wàá ń bí ọ̀pọ̀lọpọ̀ onífẹ́ lọ sí tù pé kí wọ́n lọ wádìí kí ni sùn especially àwọn ọkùnrin wọ́n ti wá sí garagara ọ̀wá lé obìnrin lọ ọ̀kẹ́ ǹjẹ́ mi lówó lásán látọ̀dún yìí à ǹjẹ́ olówó lásán ṣé ìwọ náà kàn ń wo ọ̀nà ní àbọ̀ gbádùn sẹ́yìn ọmọ àwọn obìnrin rẹ̀ ni ẹ̀ dáhùn a tẹ̀bí ọ̀kan nu sábàbí tẹ́yìn fífẹ́ àwọn oníkẹ́ bí ma tí ò sí sábàbí mi ni. so nísìnyí ìwọ wá lé obìnrin lọ sẹ́yìn fóbìnrin yẹn ó ti wá pé wọ́n là dánwò tó àwọn sì ń bẹ́ lọ́n kwádù ọgbà wọ́n wá lé lọ wọ́n lọ fẹ́ àwọn mi. so the same problem was repeated eléyìí náà ọdún kìíní àgbọ́kó ọdún kejì àgbọ́kó ọdún kẹta àgbọ́kó. bíléyìn ọba ṣe nà sí àfúrà rẹ̀ ara yóò ṣe fún àbí òní ṣe ọkùnrin yóò ṣe sẹ́ńtì máa bí ma o. òbéèrè ìyàwó rẹ̀ alákọ̀ọ́kọ́ ọ̀dà ìjókòó bẹ́ẹ̀ yóò bá lẹ́nu kíákíá ló náà pàkí ẹrù kó tó dé. ok ṣé wọ́n pọ́sibù kan fẹ́lẹ̀ kẹta àfi tó bá lọ fáwùsá ẹ̀kún ọ̀bọ̀ wà dìde sálẹ̀ ẹ̀kùnkùn. bẹ́ẹ̀ náà lóbìnrin obìnrin tó ṣe garagara òun ṣe máa òun ṣe kíní kan tọkọ tó dé ó ti gbé báàgì ó ti lọ ọba lọkọ mi. ọkọ ọkọ ọlẹ ò fẹ́ mọ̀ pé ọkọ zì látúndé níyẹn tọ ó sọ ọdún mẹ́ta ń bẹ kò bímọ ó tún lọ bòmí ó sọ ọdún méjì ń bẹ kò bímọ ni wọ́n ń padà bọ̀ wá bá ọkọ rẹ̀ sẹ́yìn lè gbarú ẹ̀. eléyìí kọjá tó kún bọ. torí èèyàn gbọ́dọ̀ ṣe sùúrù èèyàn gbọ́dọ̀ ṣe sùúrù tí wọ́n ṣe sùúrù aláàánú lọ́lọ́ aláàánú ẹ máa ọba aláàánú ìgbà tẹ́ ẹ lérò lẹ́kàn rí tọ́lọ̀ ń gbàdúrà yìí bá tẹ́lẹ̀ bá ti fọkàn sí jù òyìn ọba dùn aláàánú lọ́lọ́ kọ́lọ́ wọn bá gbàdúrà gbogbo ẹni tí irú sọ̀rọ̀ yìí bá wà wọn àjù wọn kọ́lọ́ bá dákun kọ́ dẹ́rìn ẹni tó ti bí ọba kọ́ má wọn pa ẹni tí ń wojú ọlọ́run pé ọlọ́run kò fún ní ìbéèrè ti parí ní lónìí ìbéèrè wa yá yẹn lẹ́nu pọ̀ wọ́n ní wọ́n sọ pé bàbá kan wà láyé ànábì sọlọ alaihi wasallam ọlọ́rọ̀ máa rẹ̀ ti ń wá sí dídé oṣù Ramadan bàbá yẹn jẹ́ káfíìn ó wá rọ́ ti Ramadan. bàbá yìí wọn sọ fọmọ rẹ̀ pé gbẹjẹ wọlé tó ọmọ kó àwọn mùsùlùmí ti sùn yàmù wọn nígbà tí bàbá yìí wọn sọ fọmọ rẹ̀ pé lọmọ bá ti sáré gbé oúnjẹ wọlé wọn á ní kíkọ tí bàbá yẹn kọ fọmọ láti máa jẹun níṣojú àwọn ẹni tó ń ṣe sùyàmù wọn ní ni bàbá yẹn ọba fi wà lìjẹ náà eléyẹ ìsọkúsọ lásán àwáwí àfọpọlọgbé kalẹ̀ àwọn àdéhùn kọ́ńdẹ̀ tó kórè àwọn olódo láwùjọ wa táwọn fi ń gbá yín sọ irú rẹ̀ nù sọ àdúgbò ẹ̀fọ́lọ́ irọ́ burúkú wọ́n ní bàbá ń káfìrì ní ẹ̀yin náà gbọ́ káfìrì ni ó ti ń jẹun níwájú àti tòṣù yàrá ọba wà lùjẹ́ náà nílé bàbá rẹ̀ <laughs> àlùjẹ́nà tó jẹ́ sí ẹni tó tí èsì mùsùlùmí ò ní wá àlùjẹ́nà káfíìrì ń bá ńlá kan wá wá àlùjẹ́nà torí pé kọ́mọ jẹ́ wá sí ẹni tó tẹ̀sù yá mú wá ní kíni ó ṣe ra rẹ̀ ọjà bó ti ṣe jọjà rẹ̀ ara dàbí ní kẹ́ lọ kí ó nù wọ́n kàn máa kókò kókò sí i lórí wọ́n máa rọ̀rọ̀ kúrò sí i lórí làwọn náà ti máa bínú yín tẹ̀ bá ti kí ó pé àti ló tù wájú àwọn eléyìí ọjà bó ti ṣe jọjà rẹ̀ subhanakallahu wa bihamdihi. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك